إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته السلام علم الله أطر الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم لينا akí gbogbo ìjókòó bẹ̀rẹ̀ látorí àwọn bàbá wa tí wọ́n bẹ ní apá ọ̀tún mi abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala fún yí kọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kí okùn yí lọ́wọ́ kò fi ẹsẹ̀ yí lè orí ojú ọ̀nà òtítọ́ ó mọ́dé kí ẹsẹ̀ yí yẹ níbẹ̀ àti ẹsẹ̀ ọ̀kan lẹ́yìn náà mo darí kíkí mi lọ sí ọ̀dọ̀ àwọn ṣékọ̀ọ́ عبد العزيز يوسف حفظه الله تعالى àwọn ni wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ àkọ́kọ́ fún wa àbẹ̀lọ́wọ́ subhanahu wa ta'ala yìí tí wọ́n bára sọ náà kọlọmọ̀ kó jẹ́ kó wúlò fún wa kó mọ́ dùn wọn ní dáadáa rẹ̀ lẹ́yìn náà ma organize ìjòkó yìí mo bẹ̀rẹ̀ wọn bá fún ẹnìkọ̀ọ̀kan wa náà kọlọmọ̀ subhanahu wa ta'ala kí ó fún wa bákan mo tọrọ fún gbogbo àwọn àfọ àwọn tí wọ́n bẹ̀ ń àwọn ustaz wa ishaq jami'i bákan náà àwọn ustaz wa hassan salahuddin àti gbogbo àwọn ọmọ ìyá tí wọ́n bẹ ní kalẹ̀ náà àti gbogbo àwa tá ń bẹ ní kalẹ̀ náà kọlọ̀wọ̀n bá subhanahu wa ta'ala kí ó fi ìjùkó ìṣẹ́ àǹfàní fún ẹnì kọ̀ọ̀kan wa kó jẹ́ kí ó wúlò fún wa kọlọ̀wọ̀n bá subhanahu wa ta'ala má jẹ́ kó jẹ́ ìbàlẹ́jọ́ aburú fún wa tó bá ti dán gbẹ̀ndà kíyàmù èyí tí wọ́n ní kí a máa bọ́ra wa sọ òun náà how to follow the true scholars tí n bá ṣe mistake yìí tí àwọn afáwa tí wọ́n darí jùkú tí wọ́n tún fún wa gẹ́gẹ́ bí Tani, ni àfá tí a lè gba ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ àkọ́kọ́ ta bá ń pa ìmọ̀ in tí a gbàlérò pẹ̀lú ìmọ̀ òun náà ni ìmẹ̀ ẹ̀sìn torí pé alẹ́rìnmù ilman ìmọ̀pínsọ́nà méjì ilmù dín wà ilmù dúnìyà ìmẹ̀ ẹ̀sìn àti ìmáyé ìmọ̀ tí a ń pè ní ìmẹ̀ òun náà ni ìmọ̀ tó ní ṣe pẹ̀lú ọlọ́run ọba sọ so anábì muhammad sallallahu alaihi wasallam sọ in tí àwọn sahaba rẹ̀dẹ̀wọ́nù láàrín tí wọ́n sọ ní in tí wọ́n ṣe ní in tí wọ́n kúlé lórí eléyìn tí wọ́n pè ní ìmẹ̀sì wọn ló fi jẹ́ wípé al'imam ibn qayyim rahimahullahu ta'ala wọn mú wá nínú tíra wọn ilamul muwakirin kan lára wọn aṣíwájú ikú wọn sọ wípé alìrìlmù qala Allahu qala rasulu qala sahabatu laysa bitamwin ó ní àwọn oríṣiríṣi ọ̀nà tí orin yìí gbà wá ṣùgbọ́n tí ó kọ́mọ̀n dáadáa tó yàtọ̀ díẹ̀ sí bí Shaykh قال رسول kọ́lá sọ̀hábà tó lè sàbí tẹ̀mùwé ìta ń pè ní ìmọ̀ òun náà ni ọlọ́run ọba sọ òjíṣẹ́ ọlọ́run ọba sọ àwọn sọ̀hábà rìdíwánulá àlímọ́ sọ lè sàbí tẹ̀mùwé kò ń ṣe ilé ìṣẹ̀lẹ̀ tó ṣe pé ẹ̀ẹ́rì ẹlòmíì ó lè ló ń kọ volumes ṣùgbọ́n tẹ bá wo gbogbo nǹkan tó kọ nǹkan tẹ́ẹ̀tì ẹ̀ lè gbọ́yé ni àwọn nǹkan tó ń sọ yàtọ̀ sí nǹkan tí ọlọ́run ọba sọ ní alkùránù kẹrin àwọn nǹkan tó ń sọ ó yàtọ̀ sí tí anẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam tó sọ ó yàtọ̀ sí tí àwọn sàhábà sọ àwọn nǹkan táwọn sàhábà ti tó ṣe wípé wọ́n kàn fi ọpọlọ àwọn èèyàn ṣeré lẹ́sàbí tẹ́mùwí kò ń ṣe ká dá nǹkan rú máwọ èèyàn lójú kò ń ṣe ká mọ́ fọpọlọ àwọn èèyàn ṣeré ká ní mọ́lá ń sọ ó ń bẹ lára àwọn èèyàn tí wọ́n láwọn ọkọ̀ volumes tó ṣe pé volumes yìí kò sí nǹkankan bẹ́ àfi pàntí torí pẹ́lú omi lè kọ volumes tó ṣe pé in tó kọ ní volumes yìí ìmọ̀ ló ń bẹ́nú ẹ̀ àlàyé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní àlàyé ọ̀rọ̀ anẹ́bì muhammad sallallahu alaihi wasallam àlàyé ọ̀rọ̀ àwọn sahaba rituwanu láàrin ilé ìkọ́ là ń sọ ṣùgbọ́n ẹlòmí lè kọ volumes tó ṣe pé volumes tó kọ ìkọwúkọ ló ń bẹ́ mẹ́ wọn ló jẹ́ pé lára àwọn èèyàn tí wọ́n kọrú nǹkan báyìí arẹni tó ń sọnú wọn ó ní wà lámìnà steffage min bá àfínà túlà ọmọrìnà سواء جمعنا فيه قيل وقال ó ní gbogbo ń ta aláàkójọ àwọn náà padà rí wípé ààrà ń fà ní kan bẹ́ jù pé àkànkọ́ oríṣiríṣi wọ́n ní wọ́n pé ẹlòmí lè máa bẹ tí ó jìde lórunú wọn yóò máa ronú gbogbo tó rò ẹ náà ni ó máa kọkalẹ̀ kí ni ìrònú tó ń ronú kí ni nǹkan tó ń rò ń pẹ́ àwọn nǹkan tó ń wá sí ọpọlọ ẹni nígbàtí yàn bá ní òun rò ṣọ́lọ́wọ́n bá ti ẹ̀ ń bẹ àbí òbẹ̀ tó ṣe pé wọ́n àwọn nǹkan bá yẹ̀ lómi ikọ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ a rí pé ilé yóò kìí ṣe ìmọ̀ torí pé alkùrán ẹni tó ká ara lómi inú àwọn tó kọrú àwọn nǹkan báyìí tó ṣe pé ẹlòmí a ní anabi muhammad sallallahu alaihi wasallam ṣe anabi ṣì ní nísìn àbígbà tó ti kú kò ń ṣe anabi mọ́ ayúrú àwọn tó ṣe pé àwọn èèyàn pé láfẹ́ẹ̀sìn tó ṣe kó sọ̀rọ̀ ẹ̀ wípé ibi tí research ń padà dé o ní pé anabi sallallahu alaihi mọ́ ìjánabi rẹ̀ ti tán torí pé ìsọkúsọ ọ̀rọ̀ nìyẹn kí ló fẹ́ benefit ń bí irú nkankinkan yìí so irú àwọn kan báyìí kúnnú tíra tí wọ́n kọ so afáyí sọ ipé al'ilmu qala Allahu qala rasulu qala sahabatu laysa bitamhi kún ṣe ká ma fọ́pọ̀lọ àwọn èèyàn ṣeré mal'ilmu nasbaka lil فقيه بين الرسول وبين رأي فقيه إما كوني كما مورو النبي كما في بورو أفوني في كيوك النبي صورو روتي كلي أو مورو تي أفا كان صورو في تيورو النبي دم ما العلم نسبك للخلاف صفاهة بين سفيه لا بين الرسول أو بين النصوص وبين رأي سفيه kò ń ṣe ìmọ̀ òun ni kí a mú ọ̀rọ̀ òpònú kan ká máa fi ti tẹ́ẹ̀sì dànù àbí ká mú ọ̀rọ̀ òpònú kan ká máa fi ti ọ̀rọ̀ anábì muhammad sallallahu alaihi wasallam ká máa fi ti dànù kalla wala jahda sifati wa nafiha kò kí ń ṣe ìmọ̀ òun ni ká ní ìròyìn ọlọ́wọ́ ọba à ń ti dànù ká ní ọlọ́wọ́ ọba ọba tó ṣe wípé ó ń jẹ́sẹ̀ mí ṣùgbọ́n kò ń ṣe kó ń gbọ́rọ̀ basirun bila basor ọba tó ń jẹ́ basir ṣùgbọ́n kò ń ṣe kó rína àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tó ṣe wípé àwọn ìyá arúgbó tẹ bá bèè lọ wọn nípa ọlọ́wọ́ wa ta'ala wọ́n á sọ fún wa pé ọlọ́wọ́ bá ń gbọ́ gbogbo nǹkan pátápátá wọ́n á ní ọlọ́wọ́ bá nímọ̀ ń pa gbogbo nǹkan pátápátá ṣùgbọ́n ọba ò torí pé ta bá lọ́lọ́wọ́ bá ń gbọ́rọ̀ à ń fi ọlọ́wọ́ bá jọ ẹ̀dọ́ ọlọ́wọ́ bá ni ta bá ní ọlọ́wọ́ bá ń rí na à ń fi ọlọ́wọ́ bá jọ ẹ̀dọ́ ọlọ́wọ́ bá ni ibi tí ma tí wọ́n gbé gbé wọn dénú gbogbo eléyìí kò kí ṣe ìmá so kálà wà lájá àdásífà ti wà náà fi ha hadara nínà tẹ̀sími wà tẹ́ṣbíhì ká sọ yí pé àfẹ́fọ́lọ́wọ́ ta bá ti ń ka alkùnrin ipe huwa Allahu alladhi la ilaha illa huwa al-maliku al-quddus as-salamu al-mu'minu al-muhaymin gbogbo tọ́lọ̀ wá fi ròyìn ara yìí a ní kò ń ṣe kó ní àwọn ìròyìn orúkọ lásán ni kí ló dé torí pé ta bá sọ wípé àwọn nǹkan wọ̀nyí a fi ròyìn ọlọ́run ọba a fi ọlọ́run ṣọ́lọ́wọ́ ọba náà ń bẹ bí àbí àálọ́lọ́wọ́ ọba òsì torí pé ta bálọ́lọ́wọ́ ọba ń bẹ àti fi ọlọ́wọ́ ọba jọ ẹ̀dá rẹ̀ ìlòmínú wọn yóò di pé yóò kagara kò tí ó sọ mọ́ nǹkan báyìí ni wọ́n jù sí kanú wọn ní ló lọ days ni òfin kírun ló fi wò pé ṣọ́lọ̀ ń so kí la fẹ́ òun ni pé tán máa ń béèrè wípé àwọn owó ni àfá àtàlè gbàmọ̀ lọ́wọ́ wọn àkọ́kọ́ abọ́rọ̀ mọ́ tí wọ́n ń pè ní ìmọ̀ná ìmọ̀tá ń sọ òun ni ìmọ̀ kọ́lọ̀ lọ́hù kọ́lọ̀ rọ̀súl kọ́lọ̀ sọ̀hàbà lẹ́sọ̀ bí tẹ́mùí mọ́lẹ̀ ilmù nasbakal khilafi safahatan بين اللصوص وبين رئيس فيهم ما العلم نسبك للخلاف صفاهة bẹ́ẹ̀nà rọ̀súlì wà bẹ́ẹ̀nà ráyí fàkíhì kò kí ń ṣe ìmàniyún ká mú ọ̀rọ̀ àfá ká ma fi ti ọ̀rọ̀ anábì dànù àbí ká ti ẹ̀mú ọ̀rọ̀ òkònú kan ká ma fi ti tẹ́ksì dànù yíò kí ń ṣe mọ̀ kò dẹ̀ ń ṣe mọ̀ ní muhammad sallallahu alaihi wasallam ká ma ti àwọn ìròyìn yẹn dànù ká là ń sá fún àtẹ̀síìmù wà tẹ̀ṣbí ipe àfẹ́ fi ọlọ́wọ́ àfẹ́ fi wé ẹ̀dá rẹ̀ yí ò kí ṣe ìmọ̀ so ìmọ̀ òun ni ilé tí a sọ fún wa ìtọ́lọ́wọ́ bá sọ ìtánẹ́bí sọ ìtí àwọn sàhábà radiyallahu anhum tí wọ́n sọ tí wọ́n ṣe ìyẹn ní ẹni kọ̀ọ̀kan ni àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ púpọ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun ọlọ́ ní àwọn tí wọ́n mọ̀ àtàwọn tí wọ́n mọ̀ wọn dọ́gba àti sẹni tó mọ̀ qala Allahu qala rasúlù qala sahaba àtàni tó ṣe igbó òun ò mọ̀ qala Allahu qala rasúlù qala sahaba wọ́n sí ní lẹ́bù kan náà wájú ọlọ́wọ́ bá torí ẹni tó lè páyọ ọlọ́run ọba nú àwọn ẹrù rẹ̀ ní bó ṣe ẹkọ́ páyà rẹ̀ náà ni alẹ́rùlámà àwọn tán bá mọ̀ that is ẹni tó mọ̀ tó mú tó mọ̀ tó mú ṣẹ tó mú lò àwọn tán páyọ ọlọ́run ọba nú so tí aláìmọ̀ kankan bá ní òun fẹ́ páyọ ọlọ́run ọba yóò mọ̀ tẹsẹ̀ bọ́sẹ̀ ni oníkalára àwọn afá ó ní fasadun kẹbírun alimun mutahatikun wa akbar minhu jahilun mutanassikun ìbàjẹ́ láńlá òun ni kárí àfá ẹni tó mọ̀ kọ́lọ̀ Allahu ó mọ̀ kọ́lọ̀ rasul ó mọ̀ kọ́lọ̀ sahaba ṣùgbọ́n fa aya kò tẹ̀lé ṣùgbọ́n ẹni tó tún burú jòun lọ òun ni jahilun mutanassikun aláìmọ̀kan tó lòun sin lọ́wọ́ هما فتنة في العالمين عظيمة لمن بيهما في دين يتمسكوا ìkíní kejì wọn àdánwò ńlá náà jẹ́ pẹ́ni tó wá ń kọ́ṣe wọn wọ́n má àkfàrà ohun lè ohun lónìí àmà iye àrú àwọn èèyàn báyìí ta ẹlòmí mọ́ntọ́lọ́wọ́ bá sọ ó mọ́ntánẹ́bí sọ ó mọ́ntáwọn sàábé dólé lórí ṣùgbọ́n torí ń tàà jẹ kò jẹ́ kó lè dúró tì torí tó ń wá káàkiri kò jẹ́ kó lè sọ irú àwọn èèyàn báyìí dẹ̀ ní followers tí wọ́n tẹ̀lé àmà iye àwọn èèyàn ni wọ́n ṣì lọ́nà ẹlòmídẹ̀ ni aláìmọ̀kan lòun náà tó náà gbé ẹwù àfáwọ̀ tó náà lòun ṣe òun darí àwọn èèyàn irú èèyàn báyìí àwọn náà ṣe àwọn èèyàn lọ́nà ló jẹ́ pé jẹmọ́ irú jòkóta jòkó ìjòkó oríire ni ìjòkó dáadáa ni abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ládá tí àwọn tábá jòkó orú jòkó báyìí mọ́ ní wọn ládá rẹ̀ so ìmọ̀ ẹ̀sìn nǹkan tó ṣe wípé ó pàtàkì púpọ̀ ni ìmọ̀ ẹ̀sìn nǹkan tó pàtàkì púpọ̀ ni náà mi máa yé náà pàtàkì torí pẹ̀lú ìmọ̀ ayé òun láà àwọn kankan ṣùgbọ́n ìta fẹ́ bára wa sọ ní ìjòkó yìí òun náà ni nípa ìmọ̀ ẹ̀sìn subhanahu wa ta'ala ó aliyastawi alladhina ya'lamun wal ladhina la ya'lamun bákan náà Ọlọ́run wa subhanahu wa ta'ala tún sọ ipe innama yakhsha Allah min ibadihi al-ulama anabuwa Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run ọba dìdí pa aláṣẹ ni pé wọ́n kò rọ́bì sí ní ilma ma sọ wípé rí Ọlọ́run ọba ní ṣùgbọ́n ìmọ̀ yìí bó ṣe pàtàkì tó gẹ́gẹ́ bí n ta ṣàlàyé fún wa ó gbọ́rọ̀ jẹ́ pé ìmọ̀ tí a mú lò ní táà bá ti mú ìmọ̀ yìí lò táà bá ní àbúrú ńláńlá ní fún wa gẹ́gẹ́ bí tí a nẹ́bọ̀wà muhammad sallallahu tó bá múlò tó tẹ̀lé àwọn aláìka àbí kó jẹ́ evidence against rẹ̀ so ilé ìlú fa tó bú jẹ́ wípé anábíwa muhammad sallallahu alaihi wasallam gẹ́bó ṣe rílẹ̀ ní ibn majah ó ń sọ fún àwọn sahaba radwanullah alaihim ó ní sálùlá ilman náfi'a wa ta'awwadhu min ilmi la ẹ máa sáàdì ọlọ́run ọba níbi ìmọ̀ tí ó ṣàǹfàní òjíṣẹ́ ọlọ́run ọba gan fún rẹ̀ a máa ṣe gẹ́gẹ́ bí alìmáàmù nasa iṣẹ́ gbà wá ìpàgbé aláhùnmá ní as'aluka ilman náfíà wà áwọ́dù bí kẹmin ilmi láyàn fa ilẹ̀ ọlọ́run ọba o so kíyàn náà ń wá ìmọ̀ nǹkan tó pàtàkì púpọ̀ ni torí pé ẹni tó nímọ̀ àtẹni tí yóò nímọ̀ wọn àdọ́gba wájú ọlọ́wọ́n ọba ṣùgbọ́n ìmọ̀ tá ń sọ òun ni ìmọ̀ tó wúlò téèyàn múlò ìmọ̀ tí ò múlò ìmọ̀ téèyàn ò múlò àti ẹni tó ṣe pé ò nímọ̀ tó ṣe wípé òun náà ń tẹsẹ̀bọsẹ̀ ló fi ń ṣe ìjọsìn rẹ̀ àwọn méjèèjì aláburú ńlá ni wọ́n fún ara wọn bákan náà fẹ́ni tó bá ń kọ́ṣe wọn so topic tí wọ́n ní ká máa dọ́ gbéyẹ̀wò láàrin wa òun náà ni ta ni àwọn àfáà gidi téèyàn gbọ́rọ̀ tẹ̀lé àfáà gidi tá tẹ̀lé òun ni àfáà tó ṣe pé in tó ń kọ́ wa rasul sahaba olẹni tó ṣe pé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá kò gbé ọ̀rọ̀ anybody lé lórí ọ̀rọ̀ òjíṣẹ́ kò gbé ọ̀rọ̀ anybody lé lórí ọ̀rọ̀ àwọn sahaba ridwanullahi alaihim kò gbé ọ̀rọ̀ anybody lé lórí torí pé àwọn tí ọlọ́wọ́n ọba tí ó ti fọ̀mọ́nù àwọn tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó ti fún sàtífíkéètì àwọn nù so kí ẹ̀kan wá lóun fẹ́ ṣe ẹ̀sìn yìí yàtọ̀ sí ọ̀nà tí àwọn fi ṣe kò sí tàbí sùnmọ́ pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ ẹni àmì ni olóòjẹ́ pé ta bá wáyé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní wa man yushaqiqi rasul gbogbo ẹni tí ó bá ń takò ìlànà anábi sallallahu alaihi wasallam min ba'di ma tabayyana lahu al-huda lẹ́yìn gbà tí ọ̀nà mọ̀ tó ti hàn sí náà ẹlòmí lè jẹ́ sọ nǹkan tó ẹgbẹ́ nǹkan tó sọ kò mọ̀ pé nǹkan yìí hadith anam sallallahu alaihi ó lè jálá ìmọ̀ kan kó ṣe pé n tó sọ kò mọ̀ pé ó takọ ayé al-Qur'an Karim ṣùgbọ́n in tó ṣe pé òun ni ó ń takọ ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam min ba'di ma tabayyana lahul huda lẹ́yìn ìgbà tí n tó jẹ́ òdodo ti hàn sí wa yattabi ghayra sabilil ó lọ ń tẹ̀lé ọ̀nà tó yàtọ̀ sí ọ̀nà wọn nuwallihi ma tawalla ọlọ́run ọba ní tó bá mú yìn àwọ ọlọ́run dáadáa ṣùgbọ́n bẹ̀rẹ̀ kọ́ ló parí sí wànúsí jahannam sí na jahannama gbogbo wa agbọ́dọ̀ mọ́ gbìyànjú láti mọ́ kí ni èyí tí ọlọ́run ọba fi rán anábíwa muhammad sallallahu alaihi wasallam kí ni tí fi kọ́ àwọn sahaba kí ni wọ́n fi kọ́ àwọn ọmọlẹ́yìn wọn kò rẹ̀ síbi ti lè rírù nǹkan bẹ́ẹ̀ ju àwọn ìjòkó báyìí lọ nǹkan tó bá ń gbọ́ nínú àwọn ìjòkó báyìí tó fi gbọ́ ọgọ́rùn-ún ìwọ náà ń bẹ lórí ojú ọ̀nà ó gbọ́ ọgọ́rùn ó gbọ́ 200 ó múlò ó gbọ́ 1000 ó múlò ìwọ náà ti ń bẹ lórí ojú ọ̀nà débi pé ẹlòmíì tó bá ń wù ẹ́ yóò mọ̀ rù pápá àníọ́ ni torí pé in tó pàtàkì jùlọ òun náà ni ká mọ ìmọ̀ yìí ká múlò ṣùgbọ́n nǹkan pàtàkì náà torí pé ta máa ń sọ̀rọ̀ ń pa àlè ilmu ó yàtọ̀ fún àtẹ̀kìlẹ́jì ọ̀nà méjì ni a máa fi ń débi òdodo ọ̀nà kan ni al'ilmu ọ̀nà kejì ni at-taqlid káwo lápẹjúwe anábi sallallahu alaihi wasallam ó ń ṣe nǹkan èyàn dẹ̀ ń kọ́ṣe rẹ̀ bó ṣe ń ṣe abubakar radallahu anhu ń ṣe nǹkan à ń ṣe bó ṣe ń ṣe kí là ń ṣe yẹn à ń ṣe taqlid ni à ń kọ́ṣe ṣùgbọ́n táwọn afá bá ń sọ̀rọ̀ ń pa al'ilmu ìmọ̀ wọ́n ní ma'arifatul huda bí dalili in tó jẹ́ ọ̀nà mọ̀yẹn ká mọ̀ pẹ̀lú ẹ̀rí rẹ̀ anábi sọ̀báyì ọlọ́run ọba sọ̀báyì ká mọ̀ ẹ̀rí yẹn nísìn alẹ̀rẹ́ lóminú àwọn onísúnnà náà tó ṣe táfà rẹ̀ bá wọgbó yóò wọgbó náà ni táfà rẹ̀ bá ṣe mistake wọ́n jọ ṣe mistake yẹn papọ̀ náà ni irú èyàn bẹ́ẹ̀ a ní sọ wípé alimu ni ṣùgbọ́n mo kọ́lìdì lápè ẹni tó ń kọ́ṣe àfá rẹ̀ ó lè jẹ́ pé bó ṣe ń tẹ̀lá àfá yẹn rìn àfá yẹn òṣìnà àfá yẹn mọ́nà lọ bẹ́ẹ̀ náà bábádá ṣe mọ́nà lọ lòun náà mọ́nà ṣùgbọ́n ṣe alimu ni kò ń ṣe alimu kọ́lìdì ni ṣùgbọ́n tó bá mọ ẹ̀rí tí àfáà fi ń ṣe tó ń ṣe ó ń rìn ní agbègbè ìmọ̀ nìyẹn ó ń rìn ní ọ̀nà ìmọ̀ tó náà bá wá mọ àwọn ẹ̀rí tó mọ̀ tó mọ̀ tó mọ̀ dé lẹ́bù kan òun náà lè padà di alim ṣùgbọ́n ní àwọn àsìkò tó ṣe wípó ń tẹ̀lé àfáà rẹ̀ pẹ̀lú ẹ̀rí tí àfáà fi ń ṣe tó ń ṣe irú èyàn bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé ní mùtẹ́bìrì mùtẹ́bí òun lẹni tó ṣe pé ó ń tẹ̀lé àfá lẹni tó dẹ̀ mẹ̀rí àfá mọ̀kọ́lídì lẹni tó ṣe pé ó ń tẹ̀lá àfá kò mẹ̀rí àfá ó kàn mọ̀ pé àfá àwọn yìí ní ẹni ọlọ́run ló mọ̀ sí ṣùgbọ́n ewu tó ń bẹ́m̀bẹ̀ ẹni wípé ìgbàwó làfá gbé gbági ìgbàwó làfó gbé gbági kó mọ̀ ṣùgbọ́n ní tó ń jẹ́ mùtẹ́bí táfà bá sọ nǹkan tó wọn táfà sọ tó wo tẹ́lómi náà sọ tó wo ẹ̀rí tán kó wá yóò mọ̀ pó kí àfáà ní ogbe gbági ń bí àfáà ní ogbe gbági ń bí torí pé òun mọ̀ tẹ́bìrì ni kò sọ̀rọ̀ ẹlẹ̀ fún àfáà kó mọ̀ tẹ̀láfà gọ́ọ̀gọ́ so ìpele méjì ní nípìlẹ̀ at-taqlid wal-ilm ṣùgbọ́n al-ilmu ní abẹ́rẹ̀ wọ́n fa al-ittiba' àyọ́mbẹ́ so torí a mọ̀ ní muqallid ẹni tó ń tẹ̀lá àfá ní tẹ̀lé àfọ́jú adẹ̀mọ̀rí mú tẹ́bí ẹni tó ń tẹ̀lá àfá lẹ́ni tó mẹ́rí tí àfá ń sọ then a máa rí al'alim òun náà lẹ́ni tó jẹ́ onímọ̀ ẹni kọ̀ọ̀kan wá gbọ́rọ̀ gbìyànjú láti elevate ara wa kúrò ní ipò àtẹ̀klẹ́bì òun náà ni tẹ̀lé àfọ́jú eléyìí ló pọ̀ ṣùgbọ́n àtẹ̀kìlìdì lè sàbí ilm ìtẹ̀lẹ̀ afọ́jú kò ń ṣe mọ̀ so ló jẹ́ pé afáàkan ní al'ilmu ma'arifatul huda bi dalili ma zaka wa tẹ̀kìlìdì sí yàdì ó ní ìmọ̀ òun ni ká mọ ìmọ̀nà pẹ̀lú ẹ̀rí rẹ̀ òun àti tẹ̀kìlìdì wọn kìí ṣe kankanáà wọ́n ń ṣe ìkankan náà so eléyìí kó jẹ́ nǹkan fàní fún wa bá ṣe ń wárú jòkó báyìí àrípa wọn àfá wa ń bá wa sọ̀rọ̀ wọn ni àyà báyìí sọ báyìí anábì sọ sọ báyìí inú tíra báyìí ló wà àwọn sàábé sọ báyìí so eléyìí sọ fún wa pé ṣùgbọ́n àwọn nǹkan tó bá rí píká mọ́ fọ́pọ́lọ́ àwọn èèyàn ṣeré eléyìí ó kìí ṣe ìmọ̀ torí ẹ̀ kò ní yáni lẹ́nu irú àwọn èèyàn tí ostazowa tán dárúkọ lẹ́ẹ̀kan ipò ní tani buhari tani albani tani ibn uthaymin tani bumbaz ẹni tó bá jẹ́ lísínà tó ń gbọ́rọ̀ ẹni yìí tó wò bá kí ń ṣe mùkọ́lìdì tó ṣe pé mùtẹ́bìrì ni yóò ti mọ̀ pé ìsọkúsọ níwá àfáàbá yìí sọ torí pé al'imamul bukhari rahimahullahu ta'ala ní gbogbo àgbáyé islamu kò sí ẹni tó sọ wípé ta ni bukhari ẹni tá ń sọ yìí yóò ma lẹ́rẹ̀ mọ́ alhazaru sharif ní alhazaru sharif wọn lè kọyẹ́ mọ́mú bukhari kéré malam asar náà jókòó síbẹ̀ àwọn àzáírà àwọn ni wọ́n yìí so ààlì sọ ààlè rí àfá azíàrí kan kò ń ṣe mufti bẹ́ẹ̀ ni kò ń ṣe sheik azíàrí tí ó sọ ipé tani Bukhari ṣùgbọ́n rú èèyàn báyìí á ti mọ̀ wípé àwọn èèyàn kan ni wọ́n ń lò ó ọ̀nà méjì ẹ̀ ni wọ́n pín sí àwọn kan orientalist àwọn tí wọ́n ń ṣe musulmi tán fẹ́ da islam rú torí pé ẹlòmí o mele yìí ní nǹkan bí oṣù kan sẹ́yìn mo pàdé àwọn bọ́rásì kan láti palestine inú àwọn studenti studenti àwọn sheik al-albani rahimahullahu ta'ala wọ́n sọ wọ́n ní àwọn jews ibi tí wọ́n ṣàwọn nǹkan míde àwọn gan ilmul hadith wọ́n sọ àwọn tọ́jà wọn bàhì fún nu wọn tó yẹ gbóǹgá lè sọ ha hadith ó lè dọ̀ afa rẹ̀ ó lọ jòkó tó kọ kò ń ṣe mùsùlùmí o bẹ́ẹ̀ ṣe rẹni tí kò ń ṣe mùsùlùmí tó akùránì so lára ìkáyà tí gbogbo wo ni obìnrin tó ipò akùránì kò ń ṣe mùsùlùmí ọlọ́kàn láìkì ẹ̀ náà ni so àwọn mímbẹ̀ tó ṣe wípé wọ́n lọ kọ́ lárúbáwá wọ́n ń ṣe lárúbáwá wọ́n lọ kọ́ kò ń ṣe pé torí ẹ̀sìn kọ́ wọ́n kàn fẹ́ kọ́ as a language ẹlòmílẹ̀ ní àníyàn kó fẹ́ dẹ́sìn rú lápòjúwe àmọ́sọ almori àmọ́sọ eh, almunjid dictionary almunjid àwa náà rí bó ṣe rí bámbà ẹni tó kọ́ òun ṣe mùsùlùmí bẹ́ẹ̀ náà ni ó ní dictionary kan arabic sí english ni òun náà ni dictionary lane dictionary ẹni tó kọ́ kò ń ṣe musulmi 30 years ló fi kójọ ọmọ france ni ó lọ káàkiri káàkiri egypt ní kankan mara ó lọrú àwọn jùlúsù tán lọ ètò náà lọ ń jòkó ó ma wo bóò náà ṣe ń lo àwọn kẹlmọ́tì kọ̀kan torí pó fẹ́ compile dictionary ni ó dẹ́ compile ẹ̀ ń lọ bí ìdí bí mẹ́jọ ọ méje tó ma tu ní english ó rí láì lórí gbogbo àwọn lisanu làárọ̀bù tí a ṣe translation rẹ̀ àwọn bí ruwal kọmúsùn muhit yóò ṣe translation rẹ̀ so ká mọ́ lọ jòkó tẹ́tẹ́lẹ́ káwò gbẹni wípé àwọn kan ò lè mọ̀ rárá so irú èèyàn báyìí àwọn èèyàn tán fẹ́ dẹ̀ islam rú wọ́n mọ̀ bọ́ ju àwọn kankan tó wọ́n mọ̀ wò wọ́n mọ̀ mú àwọn kejì láwọn musulmi tó pẹ̀rẹ̀ wọn musulmi tó ṣe pé ṣùgbọ́n wọ́n mọ̀ ń pẹ̀rẹ̀ wọn ní liberal muslims àwọn làwọn àfáà mọ̀ ń pè nílẹ̀ ní liberal union so àwọn ní wọ́n rí pé ẹ̀sìn báwọn ṣe gbọ́yé sí gbígbà tó ṣe kó dé àwọn ni wọ́n fẹ́ ṣe ẹ̀sìn tuntun àwọn ẹni wọ́n máa ti àwọn nǹkan kúrò ní islamu irú àwọn èèyàn báyìí lẹ́ni yìí kó sí lọ́wọ́ gbogbo nǹkan tó ń sọ pátápátá tí àwọn bájẹ́ni tó ṣe pé mọ́ ń fólò ń tọrọ lágbàáyé kò sí nǹkan kan tó ṣe pé ó jọrọ̀ tiẹ̀ ọ̀rọ̀ wọn ni ṣùgbọ́n pàtó ipé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn orí pé wọn lájú láwùjọ táwà yìí yóò máa jùrú nǹkan báyẹ àwọn èèyàn máa rògbẹ́ ni pé èèyàn kan tó nímọ̀ bí nǹkan tó ń bí nǹkan tuntun ló mú jáde rárá àwọn nǹkan yẹn nǹkan ti sọ lòun náà sọ ní egypt wọ́n pè èèyàn kan ní islam buhari kò sí gbogbo sọkúsọ tí ó fẹ́ sọ tán tẹ́lẹ̀ yìí tún kéré lẹ́gbẹ̀ẹ́ wọ́n èèyàn kan ní ibrahim bóun náà ṣe àtàkì buhari nù òun ti ẹ̀tún kéwú ó gbọ́ lárúbáwá eléyìí ní akọlópọ̀ lárúbáwá rẹ̀ ò yanjú mo ti wà ní jòkó kan tí wọ́n ń ṣe ní kẹbi 2000 àbí nkankan lárúbáwá yí lẹ́nu ẹ̀ láti sọ oxygen robin kaaba ọ̀pọ̀lọpọ̀ àwọn tán bẹ́ẹ̀ tán jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn dàkátírà nkankan mara wọn kàn ń wo ti bàbá rẹ̀ mọ́ lára ní wọ́n lè so òdodo fún àwọn náà ma ẹgbà mí tó mọ́ ṣe wá sí ẹ̀rì nǹkan mí tó ń sọ àwọn ọmọ tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń kọ̀rẹ́tì ẹ̀ correction wípé ẹni ni kò ń ṣe pé so gbogbo àwọn ìmọ̀ fẹ̀ẹ́ kéèyàn máa fẹ́ gẹ̀ kó máa ṣe bí ẹni pòun mọ́ nǹkan yẹn ni kó yẹ́ o lè tà létí ẹni tó dó ti súnnà ẹni tó já àfá súnnà àwọn nǹkan yẹn o lè mú torí pọ́ mọ̀ pé ẹni yìí kò sí nǹkan lára o kàn nínú ọlá tó yí o ń bẹ fún bàbá rẹ ni so eléyìí nǹkan tó pàtàkì ni ta ní láti mọ̀ àwọn ta ń ṣe súnnà ta ń tẹ̀lé àwọn tó ń ṣe súnnà àwọn ẹ̀rí tí àwọn àfá bá kí a mọ̀ dì wọ́n torí pé ìmọ̀ nǹkan tó ṣepó mọ́ ń sáré àtẹni tó jẹ́ àfá ó gbọ́rọ̀ mọ́ ṣe mọ̀rọ́já ìmọ̀ rẹ̀ kò ṣe pé táfà bá ti kàǹkan sí ó ti dúó for life nìyẹn òun fún rẹ̀ gbọ́rọ̀ mọ́ ṣe mọ̀rọ́já tó ká otherwise kò nílé rẹ̀ gbogbo àwọn nǹkan mọ́ sheik ibn usaimin rahimahullahu ta'ala wọ́n ní àwọn kankan tó pọ̀ gan ṣùgbọ́n díẹ̀ lára tí inú ẹ̀ so bó wà lẹ́ni tí kò ń ṣàfá tó ṣe pó ń gbọ́ lẹ́kṣọ́ ni mélòó lòun fẹ́ rántí ẹlẹ́mí àní ah, àti gbọ́wà sí gbọ́nsọ ànídì àti mọ́ gbọ́wà sí mọ́ ó tán rẹ àfọ́ ògbọ́rọ̀ sọ pé a ti kàmọ́ ànídì láti mọ́ kàmọ́ mọ́ sheik al-albani rahimahullahu ta'ala nígbàtí wọ́n nǹkan bí i 85 years old wọ́n tún àwọn tíra mí ìtàn ti kọ wọ́n tún wò wọ́n nítorí pé àwọn kankan bẹ tó ṣe pé àwọn ò opportunity Lati gẹ́ẹ̀tì nígbàtí wọ́n fi kọ àwọn tíra ẹ̀ tó ṣe pé opportunity àwọn nǹkan ẹ̀yẹn ti wáyé ọ̀nsìn sọ wọ́n ní láti máa tún wò torí pé tí wọ́n kọ yìí ni wọ́n kọ lẹ́ni tó fi ń wójú rí ọlọ́wọ́ bá ní kó ṣe pá fi ń wá show off so bó mo ti ṣe mistake kí n ṣàtúnṣe rẹ̀ agbọn sọ gbólóhùn yìí wọ́n ní al-ilmu la yaqbalu al-jumud ìmọ̀ kò gbà ká dúró lójú ah bí i ọdún mẹ́wàá sẹ́yìn òun tí ó bá wá mọ̀kú yóò kàn ra ọmọ kéèkéé kan tí wọ́n jìde lẹ́gbẹ̀rẹ̀ báyìí wọ́n ti yàálẹ̀ torí pé ìmọ̀ kò ń ṣe nǹkan tàà sọ ipò kí afẹ́ dúó lójú kan fún so ẹni tá ń pè ní àfá ẹ̀sìn lẹni tó mọ́ kọ́lọ̀lọ́hù kọ́lọ̀ rasul kọ́lọ̀ sọ̀hábà ó mọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí rẹ̀ àfáàní yíò àwọn èèyàn lè jura wọn lọ níbi ìjà àfá ṣùgbẹ́ni táà pé láàfá lẹni tó ṣe pé ó mọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ rasul kọ́lọ̀ sahaba ó mọ̀ àfáàní yíò ẹni tí ò bá so kò ń ṣe ká máa fọ́pọ́lọ àwọn èèyàn ṣeré ìṣẹ̀lómi ní à fílọ́sọ́fà ní ẹkìní kan alfilosuf gbogbo yẹ kò kí ń ṣe kò ń ṣe mọ̀nú torí pé ta nídi inú islamu méjọ́lì fún ẹ̀sìn wa òní qala Allah qala rasul qala sahaba ìmọ̀ tó kù ìmọ̀ ayé ni ta nídi fún ayé wa yíò náà dẹ̀ ní okun sóríṣiríṣi ìmọ̀ carpentry ìmọ̀ ní tó ipa nídìí ẹni tó mọ̀ ń pa carpentry ẹni tó mọ̀ ń pa engineering ẹni tó mọ̀ ń pa tailoring gbogbo eléyìí náà ìmọ̀ ni ẹni tí òkò lè bọ́ síbẹ̀ kò mọ̀ ṣe ṣùgbọ́n ìmọ̀ ayé lélẹ́yìí tó ní ṣe pẹ̀lú òkèlé wa ṣùgbọ́n ìmẹ̀sìn aspect bí ta wó ní tàbá wá ń wo ìmẹ̀sìn yí kọ́lọ̀ láwọ́ kọ́lọ̀ rasul kọ́lọ̀ sahaba yóò máa dá lórí tí a mọ̀ sí àkídà wa asọ fún wa lẹ́ẹ̀kan páwọn kan bẹ wọ́n ní ọlọ́run ọbọ̀ orí náà ọlọ́run ọbọ̀ gbọ́rọ̀ ọlọ́run ọba kò lè sọ̀rọ̀ wọ́n á sọ gbogbo àwọn nǹkan yìí ṣùgbọ́n tá a bá wọnú alkùránù karim ǹjẹ́ tó ń bẹnu alkùránù pé ọlọ́run ọba orí náà in tó ń bẹnu alkùránù òun náà ni pé ọlọ́run ọba ń rí náà in tó ń bẹnu alkùránù ni pé ọlọ́run ọba ń ètò bẹnu alkùnrán ní pé ọlọ́run ọba ń sọ́rọ̀ ṣùgbọ́n wọn yìí kí ló mú wọn sọ pé ọlọ́run ọba orí náà wọ́n jòkó wọn ronú gbàtán wá ronú yẹn tán ṣe research research wọn padà wá sọ fún wọn wípé tọ́lọ́run bá bá ń rí náà ní ọlọ́run bá ti dàbí ẹ̀dá náà nù so èyí tó dá òní pé ká sọ pé ọlọ́run ọba orí náà bó wà lè fẹ́ ṣe pẹ̀lú àyà tó ń bẹnu alkùnrán wọ́n wọ́n sẹ́ni ìrìnbọ̀sí wọ́n wọ́n sẹ́ni ìlú alim Eh, sami'un bila sam'in basirun bila basar eh, sami'un ni náà sọ pé kò ṣe sami'u ṣùgbọ́n kò ṣe pé ń gbọ́rọ̀ basirun ni ṣùgbọ́n kò ṣe pé ó ń rí náà ọlọ́wọ́ bá lóun bá anábi musa alìsọ́látọ̀ salam sọ̀rọ̀ wà kálàmà láwọ́ musa tẹ́kìlìmà ọlọ́wọ́ bá bá anábi musa sọ̀rọ̀ ní ti bá sọ̀rọ̀ ẹ eh, kò ṣe pọ́lọ́wọ́ bá bá sọ̀rọ̀ kó ọlọ́run ọba ṣe nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọlọ́run ọba dá kankan ìkíní ẹni wá fi sára igi ló wá bá ànábì Musa sọ̀rọ̀ eléyìí àwọn èèyàn tán kó sí ọ̀pọ̀ jántírẹ́rẹ́ ṣùgbọ́n yí tó kàn wá gangan òun ni pé ìmà nẹ́bí sallallahu alaihi wasallam ìmà àwọn sahaba radhiyallahu alaihim ó ní pé ọlọ́run ọba ọba ọba tí gbọ́rọ̀ ni ṣùgbọ́n yóò túnmọ̀ sí pé bí mo ṣe ń rìnà lọ́lọ́wọ́ bá ṣe ń rìnà kò túnmọ̀ sí pé bí mi ṣe ń gbọ́rọ̀ lọ́lọ́wọ́ bá ṣe ń gbọ́rọ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí sí tán bára sọ̀tá wa ń bíbà yìí ẹ gbọ́ nǹkan tó ń lọ ní bọ́stọ̀p kòkò àbárẹ́ni tó gbọ́ ṣùgbọ́n ọlọ́wọ́ bá gbọ́ gbogbo ẹ̀ ó gbọ́ tí àwọn kòkòrò lẹ sọ kò ń ṣe bí ìgbọ́rọ̀ títí wa ṣùgbọ́n káwò wípé afẹ́ fọlọ́hun ọba mọ́ òun ni káwà sọ pé kò gbọ́rọ̀ eléyìí ó kìí ṣe àkídà anábíwa muhammad sallallahu alaihi wasallam káwò pé afẹ́ fọlọ́hun ọba wé èèyàn afẹ́ fi wé ẹ̀dá rẹ̀ káwà sọ pé ọlọ́hun ọba ò sọ̀rọ̀ anábí alaihi wasallam ìgbà tó ń sọ fún wọ́n ni ma ń fa aláhádà bí alẹ́ àtìnà ta ló ṣe léyìí fún àwọn òṣàwà anábì ibrahim alẹ́sàlátù salami tó sọ fún wọn o ní pé ẹbẹ̀ lọ́wọ́ èyí tó dàgbà ní yìí tó bá ṣe pán lè sọ̀rọ̀ so bó lọ́lọ́wọ́ bó ṣe lè sọ̀rọ̀ ó túnmọ̀ sí pé ó di àtẹni tí ó lè sọ kankan òun lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kò gbọ́rọ̀ bẹ́ẹ̀ ni kò lè sọ̀rọ̀ pẹ̀lú tawalansi ẹlòmí inú wọn lára àjí ọkàn wọn ni wípé ọlọ́wọ́ ọba oúnbẹ́ gbogbo bikíbi ní ti pàápàá oúnbẹ́ nú léègbẹ́ oúnbẹ́ bí nǹkan ẹ̀gbin ní ti pàápàá àwọn sàábí anẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam kò ń ṣe àdíọ́kàn anẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam in tí ọlọ́wọ́ bá jí ká mọ̀ ní pé arrahmanu alal'arshi stawa ọlọ́wọ́ bá ń bẹ ní òkè al'arashi rẹ̀ ọlọ́wọ́ bá ń bẹ ní òkè ní ti pàápàá ṣùgbọ́n ìmọ̀ ọlọ́wọ́ bá rọ kíríká gbogbo nǹkan kamarọ́lọ́ bá ń bẹ gbogbo bikibi pẹ̀lú ìmọ̀ rẹ̀ àti ìsìmọ̀ rẹ̀ dé gbogbo bikibi kò sí tó pamọ́ fún ṣùgbọ́n pàápọ̀ ọlọ́run ọba oúnbẹ̀ lókè àyà tó fi léyìn ilẹ̀ ó pọ̀ jàntìrẹrẹ àwọn kan in táwọn dúó lé lóní pé ọlọ́run ọba ò sí lókè lẹ́fẹ̀ẹ́ lómi àánú wọn yóò ní ọba tí ò sí lókè ọba tí ò sí ńlẹ̀ ọba tí ò sí wájú ọba tí ò sí lẹ́yìn ọba tí ò sí lọ́tún ọba tí ò sí lósì bọ́á ló wà tán bá ní ká ròyìn nǹkan tí ò mọ bẹ́ á lè ròyìn ẹ̀jù bẹ́ẹ̀ náà lọ so kò sí yàtọ̀ láàrin ẹni tó sọrú ọ̀rọ̀ yìí àti Karl Marx tó ní there is no God and religion is opium of the people kò sí tó ń jọ́ lọ́run káwọn yẹn láwọn ń ṣe ìjọsìn nígbà tí yẹn mú gógóró ni sẹ́ńtọ́lọ́run ò sí lókè kò sí sálẹ̀ kò sí wájú kò sí lẹ́yìn àwọn kan àwọn kan ló ń gbogbo bí kíbi ṣùgbọ́n tàbá wọnú al-Qur'an in tó ń bẹ́ẹ̀bẹ́ ni pé ọlọ́wọ́ bá ń bẹ lókè gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ń ṣe nǹkan tágbọ́rọ̀ fọ́ kékeré mú ordinarily tí ò bá kí ń ṣe pé àwọn tí wọ́n dá àwọn rú àwọn wàhálà bá ilẹ̀ kò ń ṣe nǹkan tó ní wàhálà an ka alkur'an an wawwa samiul basir an wawwa samiul ali an ri sabbis ma rabbikal a'la an ri gbogbo àwọn nǹkan wọ̀nyí wawwa alqayu fawqa ibadi an ri gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú alkùnrin kẹrìm a mọ̀ tú lọ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n gbàtà wọn kan tó ti lọ ṣàìsùn tí wọ́n ti rò kúrò tó ti gbé ìrújú ìwá tó ti sọ àwọn sọkúsọ yìí ó kú káwọn àfá àkànmọ́ rẹ̀ fíú ti wọn ilé ìlú tó ṣe rí pé a fi ń kọ́ àwọn nǹkan wọ̀nyí torí pé àrísọ́lá ni problem pẹ̀lú ẹ̀ nǹkan ò ṣùgbọ́n gbà táwọn kan ti lọ darapọ̀ mọ́ àwọn èèyàn kan tán ti gbé ìgbékúgbé fún wọn ó ti di pé kí ni wọ́n da àwọn nǹkan wọn irú so jama àfáà gidi àfáà súnnà lẹni tó ṣe wípé ìròyìn ọlọ́run ọba ó tu bí àwọn ẹni ṣíwájú wá ṣe tu àfáà gidi nu ọ̀rọ̀ àkídà lambara wa sọ yìí bákanáà tàbátún àwọn nǹkan mí nípa ọ̀rọ̀ kádàrà àwọn míì bẹ tí wọ́n nígbàgbọ́ nú kádàrà àwọn yìí náà àwọn nípa ọ̀rọ̀ kádàrà àwọn èèyàn tí wọ́n yẹ kúrò lórí òdodo kún sí bí ọ̀nà méjì ń bẹ náà àwọn kan ní alkọ̀dàríyà annufat àwọn tán ní kò sí tó ń jẹ́ kádàrà gbogbo nǹkan ọlọ́wọ́ bá dá pẹ̀lú kádàrà ọlọ́wọ́ bá subhana wa ta'ala ni ma a sọ́bà min musibatin fil ardi wala fi anfusikum illa fi kitabi min qabli an na bra'aha inna dhalika lalla yasir adawo kan oni bayin bí ayi tí ó wà láti ilẹ̀ ni àbí tí ó ṣẹlẹ̀ sí yín látara yín ẹ̀yà fi kó ṣe inna dhalika ala Allah yasir eléyìn tó rọrùn fún ayé al-Qur'an tó kílẹ̀ léléyìí àwọn ayé báyìí pọ̀ ṣùgbọ́n àká ó pẹ́ akọ́wẹ̀lá máa sọ pé Ọlọ́run bá ó kádàrá ìyẹn túnmọ̀ sí pé Ọlọ́run bá jẹ́ wá ń pà nìyẹn láti ṣe nǹkan tí ó dá sọ́tọ̀ iná kò sí tó ń jẹ kádàrá ní àsìkò Abdullahi kí ni túnmọ̀ eléyìí o ní pé ọlọ́run ò mọ̀ tó ń ṣẹlẹ̀ àfìgbà tó bá ṣẹlẹ̀ kálẹ̀ ọlọ́run ọba ti mọ̀ nǹkan síwájú yẹn kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ò mọ̀ kankan ọlọ́run ti mọ̀ pé lágbájá yóò di nǹkan báyìí yóò délé yóò délé nǹkan báyìí yóò ṣẹlẹ̀ ń ọlọ́run ò mọ̀ àfìgbà tí ìpé tàbá bìlìvù rú nǹkan bẹ́ ìtumẹ̀ ní pọ́lọ̀ ọba jẹ wá ń pánù ṣùgbọ́n ká ní pé wọ́n dúó lórí táwọn ẹni ìṣíwájú dúó lórí tánìm sọ̀lásán dúó lórí àtàwọn sàábà kádàrá ò túmọ̀ sí pọ́lọ̀ ọba fọ́ọ̀sì wa ṣe nǹkan ìtumọ̀ kádàrá ò ní pé ọlọ́run ọba subhanahu wa ta'ala mọ̀ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn yẹn ni ọlọ́run ọba subhanahu dẹ̀ lẹ́yìn yẹn ni ọlọ́run bó wà ní kí nǹkan yẹn ṣẹlẹ̀ maratibul qadar òun lè léyìí kò túmọ̀ sí pé dandan ọlọ́run afọ́sí wa ṣe nǹkan ṣùgbọ́n bí táwọn gbọ́ yé sínú àwọn kan ní rárá àwọn yẹn wọ́n kò wọ́n ní aljabriya àwọn mí àmà sọ pé alqadariyatul muthbita ń gbà mí ìtumọ̀ eléyìí ni pé àwọn wọ́n tún ṣe ẹni tó mutí ẹni ọlọ́run náà ló fọ́sí ẹ kúrò tó lọ ma fi àjẹ́ ṣùgbọ́n ọlọ́run ló ní kó mọ́ mutí òun ló ní kó mọ́ ṣe zìnà òun ní kó ní kó mọ́ ta tẹ́tẹ́ òun ló ní kó mọ́ ṣe léyìí jẹma ẹ ká fọ́ọ̀lù sí ọ̀nà yìí àfá àtàbárí pó ń pèpè sí ìkanú ọ̀nà méjèèjì ọ̀nà ànú ni kò ń ṣe ní táà torí pé rú àwọn ẹ̀bá ipọ̀ rẹ̀ bákan náà tí a bá tún wo àwọn nǹkan míì náà bí ọ̀rọ̀ ìmánì ni ọ̀rọ̀ gbẹ lórí yìí náà àwọn kan gbà wípé ọ̀rọ̀ ìmánì nǹkan tó ṣe pó jẹ́ odidi báyìí ni tí díẹ̀ bá ti kúrò ń bẹ́ gbogbo ẹ̀ ti kúrò nù àwọn ẹni àwọn Mu'tazila àti àwọn Khawarij wọ́n gbà pé ìmánì síra kó bẹ́ àbí kó mọ́ sí so lọ́dọ̀ ti tí wọ́n òun kírun òun gbáwẹ̀ ó yọ zàkó owó ẹ òun ṣiṣẹ́ ajì ó ṣe gbogbo àwọn káwọn yìí ó wá lọ ṣe mistake lọ ṣe àwọn ṣẹ́ṣẹ́ kábó tí ẹ lọ ṣẹ́ṣẹ́ kan tó bá jẹ́ pé ah, Islam ò dúró mọ́ kí ló dé ẹ̀ngbà tó ti mú tí ọtí tó mú yẹn ó ti pa gbogbo àwọn nǹkan tó ṣe rẹ̀ so ti di kèfèrí so ìsílà kí yẹn jẹ́ mùsùlùmí àbí kó má jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ti ti wọn ma wọn ṣe gbọ́ imọ́ nìyẹ bẹ́ẹ̀ làwọn kan náà gbà wípé àwọn mọ̀tẹ́sílà náà tẹ̀lé wọn bẹ́ àwọn múrjíà àwọn náà gbà pé imọ́ ní odidi ni so èèyàn ní tàbá ń pa imọ́ ní kò ń ṣe nǹkan tó mọ́ ń lékún lọ́dọ̀ títí wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí láwọn àfóòmọ̀ kọwa láwọn halkọ́ta ma ń kọwa torí pé ṣẹ̀rí ká sọ wípé alùsúnnà ni mi alùsúnnà ni mi in tí mo fi já alùsúnnà mi mọ́ wọn làwọn míì tán rọ́ tẹ̀lé èèyàn kan tó ń ṣe àwọn èèyàn lọ́nà tán rọ́ ẹgbẹ́ alágbọ́já ah, ah, ó ti di kèfèrí ó ti di kèfèrí kí ló dé àwòṣe ah, bídíà ni tẹ bá pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí tẹ́ pé wọ́n jókòó ipe ẹni tó di kèfèrí tó ń sọ ikú ló fi di kèfèrí kò lè ṣàlàyé ẹ̀ ju pé kí ni àfá rẹ̀ ti sọ fún wípé ó ti di kèfèrí tẹ̀klídù tá ń sọnù so nígbà tí yàtọ̀ ń ṣe èyàn gbá bọ́ọ̀lù man yu arsenal kò sógbó kò yí tó ń torí bákan náà èyí tí àwọn ṣẹ́kù wa tí wọ́n ṣàlàyé fún wa ọ̀rọ̀ ń pa bó la ṣe ń bá àwọn olórí lò èyí náà pàtàkì púpọ̀ amáyé lomi lónìí tó ṣe wípé òun náà fi rẹ̀ ti síbi ìmọ̀ ọ̀rọ̀ ká máa ṣe hukam ká máa rìpótì against àwọn olórí in tó ń píṣì fáwọn èèyàn náà ilé yóò ṣùgbọ́n islam ò ń sọ wípé ká máa fa rògbòdìyàn àti ìjẹgbọ̀n káàkiri olórí mi lè ti di kèfèrí látara kó ṣe àwọn nǹkan tí ó yẹ pé ó sọ di kèfèrí ṣùgbọ́n ṣe tó kù ní pé kéni àtẹwà bọ́ta ká ní demonstration àmọ́ ṣe protest káwo àwọn demonstration protest tí wọ́n ṣe ní àwọn ìlú ilẹ̀ lárúbáwá Egypt ni Tunisia ni Yemen ni Syria ni jẹmọ́ ẹ sọ àyè kán ní gbogbo àwọn àyè tó ṣe pé àwọn aráàlú yẹn tí wọ́n ń gbádùn dáadáa ń sìn ìgbà míì àwọn àfáà súnnà tá máa ń sọ ọ̀rọ̀ fún àwọn èèyàn nípa arú àwọn kan táwọn pẹ̀yìn bá padà ń ṣe ẹni ẹlòmí òrògbọ́n wo ṣẹ́ ni ṣùgbọ́n tẹ́kìsì ni wọ́n dúró tí tẹ́kìsì tí wọ́n ní yẹ lórí ẹ̀ Sheikh Al-Albani rahimahullahu ta'ala nígbàtí àwọn brothers tí má láwọn brothers àtàwọn musulmi náà mú sọ ní Algeria tí wọ́n láwọn fẹ́ lọ participate inú ọ̀rọ̀ election Sheikh wọ́n sọ fún ọ wípé ọ̀nà yẹn lè rí ìsìláàmù òfin ilẹ̀ tẹbátẹ̀ lọ́nà yẹn ṣùgbọ́n wọn gbọ́n nǹkan tí Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọn gbọ́n tí wọ́n sọ wọ́n lọ participate ń bẹ́ ìgbàtán participate ń bí kíní election yìí wọ́n win àwọn aráàlú dìbò fún wọn ṣùgbọ́n ìjọba kọ̀ ìjọba tó bẹ́ẹ̀ kọ̀ wàhálà yẹn ni àwọn èèyàn tí wọ́n ṣòfò ẹ̀mí ní algeria ní kàbí 1991 kẹkà mara wọn ni wọ́n lé 200,000 ṣùgbọ́n kí mo fẹ́ ló ń bẹ̀ ó ní pé ń gbàtán padà wọlé tí wọ́n announce pé àwọn jabatul inqazima ti wọlé wọ́n mọ́ ń pè wọ́n ní islamic salvation front ipọ́n ti wọlé sheikh ali hassan al-halabi wọ́n láwọn ní sheik àwọn brothers yẹn mọ̀ padà wọlé sheik Al-Albani ní rọ́gùwàtù fàkàkì bọ́bù ni bọ́bù ni that is wọ́n sì dúró lórí tán dúró lé lórí pé ẹ̀ kò sọ́nà ń bẹ̀ the next thing tó máa padà ṣẹlẹ̀ orí gbogbo wàhálà tí ẹ àmì iye ẹ̀ nísùn lórí ẹ̀ so ló jẹ́ pé ní Algeria ń sẹ́rí pa ọ̀rọ̀ àjòkó jẹ́ tí wọ́n bá wọn dá sí torí pé yìí tí wọ́n já lọ

ó supersede ọ̀rọ̀ anybody in tó bá ti clear ìpé tọ́lọ́wọ́ bá sọ tánàbí sọ ní afá tó bá sọ nǹkan tó contrary sí a ní gbọ́ ọ̀rọ̀ rẹ̀ bí o ní súnnà bá ṣe ṣe in táwọn sọ̀hábà lè dọ̀wọ́n láàrin tẹ́nu wọn ni bóòlá ṣe bá fà yẹn lò ó tàbá máa fáà rẹ̀ tó ṣe pọ́ gan fún rẹ̀ ń dìfẹ́ndì súnnà gan tó ṣe gbogbo ìgbìyànjú láti spread súnnà ṣùgbọ́n ṣe mistake a ní gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n yóò túnmọ̀ sí pé ká yá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ eléyìí ni ò tún ni tápà kan bá mistake àhàhà ẹwọ́n ti lẹ́ ṣe tá a bá ti mú yẹn ní kò sẹ́ni tó máa ṣẹ́kù mọ́ áta ìwọ tó ń sọ pé gbogbo nǹkan ni wọn náà mọ̀ tán so ó padà tréní àwọn tí wọ́n ayọ̀ wọ náà bó ṣe mọ́ ń lọ nìyẹn ṣùgbọ́n tó bá ṣe pé èèyàn ṣe mistake wọ́n pàkíyèsí ẹ̀ sí wọ́n dẹ̀ ṣe rọ́dù fún kó sí nǹkan tó burú mẹ́ ẹlòmí àwọn òpin tí yàn bá ṣe mistake kan wọ́n ṣe rọ́dù fún ara tẹ́kṣìlù ìdáhùn al-ukhra mùmìní àti mùmìní a méjì ẹgẹ́ bí ọwọ́ méjèèjì ni tó ṣe pé ìkan ló máa ń fọ ìkejì mọ́ nísìta bá jẹ ẹ̀bà nísì tí ẹ̀bà ti lẹ̀ mọ́ ọwọ́ wa ta bá ń fi ọwọ́ kan fọ ó lè mọ́ mọ́ dáadáa ṣùgbọ́n ṣùgbọ́n tó bá ṣe pún gangan fúnra ẹ̀ ní ó jẹ́ni tó ń bẹ lórí súnnà ọ̀rọ̀ tó ti ṣe mistake látàjẹ́tì torí pé ọ̀rọ̀ yẹn tàbá pílẹ̀ tó lọ àmìyà àwọn a respect rẹ̀ ní torí pé àmọ́ sí onífẹ̀ẹ́nú èèyàn Muhammad sallallahu alaihi wasallam èyí ló mú yọrá tí ọ̀rọ̀ ìkan lára àwọn sahaba radwan láàrin Mu'adh bin Jabal radiyallahu ó ń sọ́njọ́ kan ó ní wùhàzírùkún zaizatul haki mo ń kílọ̀ fún ẹ̀yin èèyàn ìpẹ́kẹ́ lọ tẹ̀lé mistéèkì ẹni tó ṣe wípé ó jẹ́ onímọ̀ ó ní wọ́n ní wùhàzírùkún zaizatul haki mo ń kílọ̀ fún yín láti máa lọ tẹ̀lé mistake ẹni tó jẹ́ tójú onímọ̀ onífa inna shaitan qad yaqulu kalimata dalala ala misali hakim shaitan ó lè gba ẹnu onímọ̀ sọ̀rọ̀ ànù yóò kàn ju ọ̀rọ̀ ẹlẹ̀ náà ni ẹ ní mọ́ bó ṣe sọ nífà àwọn gẹ́lẹ̀ mọ́ ah, kí mo sọ ó ní wa qad munafiki kẹlmọ̀tàl haq munafiki lè sọ tó jẹ́ òdó ń gbà mí àfẹ́ munafiki ọ̀tẹ́ sí ni ṣùgbọ́n gbà mí òdòdó lè jáde lẹ́nu ẹ̀ ẹniyàn wá bèèrè lọ rẹ̀ pé bó mo ṣe fẹ́ mọ̀ wípé ṣeitọ́nù ó gbẹnu onímọ̀ sọ ọ̀rọ̀ anù ó wá ń sọ fún wípé ìṣtẹ́lì bin kalamil hakim al-mushahirat ọ̀nà tó lè fi mọ̀ ní wípé tí onímọ̀ bá ti ń sọ̀rọ̀ ma jìnà sí àwọn mùsùlùmí ẹ̀ ó ní alẹ́tí yíkọlù láhá máa rí ọ̀rọ̀ tó ṣe pé tó nímọ̀ bá jùlẹ̀ báyàwó yóò pàgbé owó tún lélé yìí àwọn onímọ̀ ẹgbẹ́ rẹ̀ lórí súnnà kan náà gbogbo wọn mọ̀tàkó ṣọ́ra fún ọ̀rọ̀ onímọ̀ yẹn bẹ̀rẹ̀ wàkíákù mọ́ sọ ti gbogbo àwọn onímọ̀ ẹgbẹ́ rẹ̀ nínú súnnà tí gbogbo wọn takò lé lórí ọ̀rọ̀ ẹni tó súnmọ́ ni kó jẹ́ mistake ní tó súnmọ́ kò ní kó jẹ́ mistake lẹ́yìn ẹni mohadu wọ́n sọ wípé wà láyé ní ẹnẹ́kẹ́ zalika àgbù ṣùgbọ́n yóò túnmọ̀ sí pípò wá dánú wàlá aláwọn yọrọ jẹ́ ó ṣe ṣe kó ṣàtúnṣe mistake rẹ̀ ó ni wàtàlá kọlhakọ́ haithu sami'ta ododo gbogbo tó bá ti gbọ́ ìwọ̀dìí mú fa inna ala alhaqi nura torí pé ìmọ́lẹ̀ ma ń jẹ́ nǹkan tí ó ń tẹ̀lé òdodo gẹ́gẹ́ bí n ta sọ fúnra òdodo ní káàmà wá mọ́ mú àpá àkẹlẹ́ni tó ṣe wípé tó bá ti mú àpá ẹni ó lè kúlé lórí ipé kí ni kò lè ṣe mistake kò sẹ́ni tí ó lè ṣe mistake inú àwọn àfá kò sí ẹni náà tí ó lè mistake inú àwọn àfá ẹ̀sìn tó wá fi lè mú sàábé ṣe mistake bẹ́ẹ̀ tàlàfà tí ò ní ṣe mistake ṣùgbọ́n bó láṣe bá àwọn àfá ló ń bí mistakes wọn eléyìí ní nǹkan tó pàtàkì ẹlòmí ń bẹ kò ń ṣàfá gẹ́gẹ́ bí ń ta sọ lára àwọn tán dẹ ẹ̀sìn rú pẹ̀lú gbogbo àwọn òrí burúkú ni irú àwọn yíhun kò sí kàrámà kan tá ń sèvùn fún wọn ni ṣùgbọ́n ní táàmà kó ń gan fúnra ẹni lára àwọn tó ń spread súnnà ni ó ṣe gbogbo gbìyànjú ṣùgbọ́n ìjọba ènìyàn dé ó ṣe mistake à nígbà mistake yẹn it defend the mistake rẹ̀ àmìpẹ́ ni ò gbọ́ súnà yìí tápọ̀ àbá ṣe mistake táàmọ̀ pé mistake ní kìíní ìmọ́ defend ẹ̀ àfáà rẹ̀ ṣe mistake ẹ̀ kò ń ṣe kan tuntun àwọn kan ṣe mistake síwájú imam malik rahimahullahu ta'ala ó ní ma minna illa raddun wa mardudun alayhi illa sahiba hadha al-qabr kò sí ẹ̀kan náà àwọn tààjá fẹ́ẹ̀sì àbí kó pé yóò ṣe rọ́dù fáwọn ìyàwó yóò ṣe rọ́dù fóun náà illa sahiba adal qadra fẹ́ni tó ń bẹnu sàárè ó ń tọ́ka sí sàárè anẹ́bù muhammad sallallahu alaihi wasallam so a mayi àwọn katáwọn èèyàn ṣe rọ́dù ẹ̀ fún imamu malik rahimahullahu ta'ala a mayi àwọn katáwọn èèyàn ṣe rọ́dù ẹ̀ fún imamu shafi ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà kọ́ àwọn èèyàn ṣe respect wọn wọ́n bára wọn lò dáadáa eléyìí ni tí ó fẹ́ sí láwùjọ lágbàáyé lónìí tá bá ti rí mistake èèyàn kan tó ṣe pọ́n náà pépè sí súnnà táàmù pé lọ́sàn lóru in tó ń ṣe nìyẹn mistake yẹn ni ayọ̀ kúrò ní ó wá di pé kálukú kan yọra wọn kúrò ní súnnà eléyìí ò kí ń ṣe ìlànà tó dáa ẹni tàà bá mọ̀ lẹ́ni tó ṣe kó ń gbìyànjú sínú súnnà tó bá ṣe mistake a correct mistake yẹn ṣùgbọ́n personality rẹ̀ ni a respect rẹ̀ mẹ́rin eléyìí ni ìlànà tí ó jẹ́ ìlànà tó dáa so al-ilmu Allahu qala rasulu qala sahaba laysa bitamwi so kò ń ṣe gbogbo àwọn nǹkan pátipàti táwọn èèyàn ń gbé wá tánà ń sọ di ìmọ̀ òun ni ìmọ̀ àkídà àkọ ní ìlànà táwọn sahaba radiyallahu anhum ajma'in tí wọ́n fi kọ́ ìmọ̀ fíkíù àkọ ìmọ̀ alkùrán lápapọ̀ àkọ ló jẹ́ pé ta bá ń wo àfá yóò ní ishtighal yóò bízi ààrẹ pẹ̀lú ìmọ̀ àkídà àfá àtẹ́wá ti ní tó ń sọ pé òun ò kọ́wọ̀n lákídà tó ń kò ń ṣàfà gidi àfáàtẹ́bájú ń pọ́ ohun ọ̀kan èèyàn fi kí ń tó kò ń ṣàfà gidi àfáàtẹ́bájú ń pọ́ ohun ṣe so a gbọ́dọ̀ mọ̀ ń pa al'aqida alfiq tẹ̀fsíru Qur'an àwọn ìmọ̀ ìmẹ̀sìnlélé yìí a gbọ́dọ̀ mọ̀ ń pa fíkíù bákanáà ìmọ̀ tí wọ́n pè ní ìmọ̀ suluk wal akhlaq ìwà a gbọ́dọ̀ níkàkùn fún torí pé àwọn nǹkan tí islam gbólé lórí ni so eléyìí gangan òun ni tí wọ́n ń pè lójúlówó ìmọ̀ na mọ́ láwọn kankan tí wọ́n ń pè ní ulumul ala àwọn ìmọ̀rinṣẹ́ irú ẹ̀ ní lápẹjúwé ìmọ̀ lóha o lè gbọ́ Kùránì yé so ẹni tó bá jẹ́ lárúbáwá tẹ́lẹ̀tẹ́lẹ̀ dandan kọ́ ni kí òun ìṣẹ̀ máa lọ kọ́ lárúbá kó mọ̀ kọ́ náà kó mọ̀ kọ́ sọ́rfù olóòfin jẹ́ pé láyé abubakar láyé umar kò sí ń dánpẹ̀ ní ìmọ̀ sọ́rfù ìmọ̀ náà gbókè ìmọ̀ kan ìmọ̀ sọ́rfù torí pé dé wọn ní oníkanú àwọn èèyàn tó ń ṣe bí èmi ò kí ń ṣe onínáwù tó ṣe pé yóò ma ṣọ́ gbogbo ara rẹ̀ yóò ma ohun ṣùgbọ́n èmi ní àdámà mi ni pé tí ń bá ma a tó ṣe pé yẹn kò lè fọ́tí ẹ̀ anẹ́bì Muhammad sallásán kò ní sọ̀rọ̀ kó ló fẹ́ yọgí ń bẹ́ Abubakar ò ní sọ̀rọ̀ kó ló fẹ́ yọgí náà ń bẹ́ torí òun lọ kó àwọn kí ni òfin èdè Yorùbá aṣọ fún eléyìí léléyìí eléyìí ni kìníkan eléyìí ni kìníkan bọ́ wọn bàbá yìí wọn mọ̀ pé eléyìí léléyìí àwọn ò kọ́ bẹ́ẹ̀ sọ èdè yẹn so irú eléyìí wọ́n pè ní ilmul ala ìmọ̀ irinṣẹ́ ni lára ẹ̀ náà ni ilmul hadith ilmu mustalah il hadith ká mọ̀ bó o hadith ṣe sahih ó ṣe da'if òun gangan kọ́ ni gáyà gáyà gangan ni hadith tó lálàáfíà là ń wá náà kéèyàn lọ kọ́ ìmọ̀ hadithi ní irinṣẹ́ ni òun fẹ́ gọ́kọ́ níbi tá ń lọ gẹ́gẹ́ bí ta sọ fún alẹ́ èèyàn kan yahudi ọkọ̀ tó ṣe fún wọ́n kọ́ ìmọ̀ mustola hadithi tó nípa wọn kan rí bí ẹni ìmọ̀ táwọn lè dá sí ṣùgbọ́n bí tá ń lọ gẹ́gẹ́ ní pé lára rẹ̀ o ní usulul fíkì fíkì ò lánídì tàbẹ́ lò ṣùgbọ́n wọn òfin kan bẹ tó ṣe pé ta bá mọ̀ àwọn òfin ìyẹn yóò di fíkì ò tún rọrùn fún wa o gẹ́gẹ́ kọ́ ní gáyà o gẹ́gẹ́ kọ́ ní bítà ń lọ ẹ̀rẹ́ lómi tí ó ma ń yẹ gan ni mí òsúlú ni mí ṣùgbọ́n tẹ́ bá wo nígbà tó bá sọ̀rọ̀ náà ní bó ṣe pẹ̀ ní ìṣúlí yẹn ni ọ̀rọ̀ tí ó sọ yóò takọ̀rọ̀ anẹ́ Muhammad sallallahu alaihi wasallam ó mọ̀ kọ̀wáìrù sún fi kí n tó tọ́ ṣùgbọ́n gbà tí ó bá fọpọlọ gbé gbogbo àwọn kí ní ẹ̀ka lè gbé ìbáwọn kọ̀wáìrù kalẹ̀ ni yóò bá sọ̀rọ̀ tí ó takọ̀rọ̀ anẹ́ Muhammad sallallahu alaihi wasallam kọ́ ìdàtọ̀ wádẹ̀ ti takò násù à ní ẹ̀ ṣùgbọ́n wọn kan wọ̀nyí wọ́n gbé kalẹ̀ kí nǹkan lè bá rọrùn ni Abubakar radiyallahu anhu ṣe usuli ni àbíbò ṣe ó náà kó àwọn òsùn fi kí ìbáwọn ìjọ ṣe kọ́nsù ṣe ó kọ́kọ̀ wá ìlú fi kí híyà báwọn èèyàn ṣe ń kọ́ wọ́n mọ́ gbogbo àwọn kan báyẹn ṣùgbọ́n gbọ́ ẹ̀sìn yé àwọn kan tó pè ní òsùn fi kí lónìí àbíkọ̀ wá ìlú fi híyà ní tíyàn bá jẹ́ni tó gbọ́ lárúbáwá dáadáa wọ́n wò ó yí pé àwọn nǹkan wo làwọn lè jẹ́ kí nǹkan rọrùn fún wọn láti lè fi gbọ́gáyà yìí onígbogbo àwọn usul fiki kawaidu fiqhiyya àwọn ilmu nahwu ilmi sorf oní wọ́n fi gbé àwọn ìmọ̀ yìí kalẹ̀ ṣùgbọ́n lónìí ẹmà rẹ̀ lómi tó ni ẹkìní kẹnika ọ̀sán òru gbogbo tí ó mọ̀ ọ̀rọ̀ pápá ń kọ́ àkídá irú ya bẹ́ẹ̀ tó bá rẹ̀ bọ́sá na òun náà ma bá òyìn aláta ìyelépo ìyeléwédú yóò mú bá wọn sọ̀rọ̀ kò ní kọ́ wọn ní náàwù tó ká kò ní kọ́ wọn sáré ní àkíyì kò wọn ní gbogbo àwọn náàwù tó ká ẹni kò ní kọ́ wọn ní kiri sọ́rfù tó ká ẹ̀sìn yóò máa bá sọ ó ṣe farabalẹ̀ kó ẹ̀sìn yìí náà so àwọn nǹkan wọ̀nyí ó pàtàkì ká mọ́ kí ni tó bí pàtàkì rẹ̀ o ní pé torí wípé ọ̀pọ̀lọpọ̀ kìí ṣe lárúbáwá mọ́ àwọn tọ́dẹ̀ jẹ́ lárúbáwá ni àwọn náà ti mixi papọ̀ máwọn tí wọ́n ń ṣe lárúbáwá tó ti ní ìlapa nínú wọn ṣùgbọ́n ẹni ṣíwájú wa wáyé tí wọ́n nídi àwọn nǹkan wọ̀nyẹn òun ni pé èdè yé wọn tán bá ti sọ ọ̀rọ̀ báyìí lókè àwọn ti mọ bí wọ́n ṣe tu torí pé èdè wọn ni bí àwọn bàbá wa ṣe mọ ọ̀rọ̀ téèyàn bá sọ kalẹ̀ nílẹ̀ yorùbá ní ipe ilé ìbá ìhà ètò gbà lérò pẹ̀lú kìí láì ṣe pọ́n yunifásitì láti lọ kọ́ àwọn òfin èdè yorùbá so àwọn nǹkan wọ̀nyí wọn a mọ̀ pé wọ́n ní olúmul àlà àwọn ìmọ̀ irinṣẹ́ ṣùgbọ́n àwọn tó jẹ́ gáyà gangan ọ̀rọ̀ ẹ̀sìn wa kátàkárà wa ìrun kíkí wa ájì wa àwẹ̀ wa kí làwọn òfin tó dé ká mú àwọn nǹkan wọ̀nyí lò tájẹ́tì gangan nìyí alkùrán kẹrin ká gbọ́yé ní àgbọ́yé àwọn sàhábà rẹ̀ wà láàrin ilé láti lè tún fi lé àwọn èèyàn jìnà símọ̀ irú jòkótá jòkó ìsìn tá ń bára wa sọ̀rọ̀ ìmìnà tí a kò ń ṣe mọ̀ nílé yìí tó wá nímọ̀ lómi alógbà tó bá tó lọ járíà ìgbà yẹn ló tó lè di onímọ̀ nẹ́mtẹ́ kíyàn lọ járíà ní láti lọ kọ́ àwọn ìmọ̀ tá ń sọ yìí nǹkan tó dá ní ṣùgbọ́n ó dìpẹ́ lórí àníyàn ẹni tó lọ ẹlòmí lọ sí járíà bóyá ní Saudi ni ó ní Egypt ni ó ní Jordan ni ó ṣùgbọ́n níyàn rẹ̀ gangan ní pálí báwa náà ṣe mọ̀ pé láwùjọ wọn bẹ̀rẹ̀ ìsìn àmẹ́rin tó jáde lásù tó jáde unilag in tó lé káàkiri náà ní pálí tèmi náà ṣàgbà pálí ẹlòmí ṣùgbọ́n wá jáde wọn a ní sọ́ní kọwa sọ̀rọ̀ wọ́n lè gbé lọ léṣẹ́ rédíò àbí tẹlifíṣàn wọ́n a ní a nínú stúdíò a ní professor kìníkan ní kìíní kan ẹ jẹ́ kó sọ ọ̀rọ̀ ìṣẹ́jú mélòó kan fún ẹ̀rí sọkúsọ tí ó sọ so ẹ mọ̀ pé professor doctor tó jẹ́ ẹni pálí lásán ló kàn gbìdá ni ọmọ fanawi ó bẹ́tẹ̀ ìlúmí náà tó gbé pálí doctorate professorship tó gbé dání so ó túmọ̀ sí wípé ẹni tó lọ jámíà kí ló lọ ṣe ń bẹ̀ gangan ló mátà ẹni tí ó lọ jámíà kí ló ń kọ́ nímọ̀ ló mátà ìkan lára àwọn àrọmọdọ́mọ sheikh muhammad bin abdul wahab rahimahullahu ta'ala àwọn àti sheikh ali tantawi kò ń ṣe sheikh al-hazar al-asbak ìyẹ muhammad sai tantawi kọ ali tantawi ọmọ syria lẹ́ni òun náà jẹ́ lára àwọn òdàbá lára àwọn àfáà àrọ́mọdọ́mọ Muhammad ibn Abdulwahab wọ́n sọ fún jọ́kan wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn jamiati àwọn tí wọ́n wà qualified ni wọ́n lecture ń bẹ́ẹ̀ sẹlùmíìn kò kò ẹkọ́ tí ẹ máa aláwọ̀ ẹni ẹni tí ó bá nírú doctorate ó kéré jù kò ẹkọ́ tí kó jẹ́ lecturer pé kò yẹ kí wọ́n fún onírú ayé bẹ́ bàbá ìwà rẹ̀ rìn tó ń ṣe Muhammad Abdullahi kò yẹ kó teach in primary school torí pé kò ní sànàwíyà lọ́wọ́ kámọ́tí sọ pé yóò ní first degree lọ́wọ́ kámọ́tí sọ pé yóò ní masters kamati sọ pé yóò ní doctorate náà ta bá wo a rí pé kí ní ẹni ó ti ń fún ẹlòmí lójú dẹ̀ pé tó bá ti ní doctorate àbó tí ní kìní kan nígbà tó pé náà ò lè ṣe anything ní ṣùgbọ́n kí ní ẹni yóò máa ṣe tàbùkú àwọn ẹni ṣíwájú wa Abubakar radiyallahu anhu kò ní fànàwíyà lọ́wọ́ kọ́rà kò ní tìdàíyà ká má ti sọ pé yóò ní lisansi ká má sọ magistrate doctorate sọ pé di professor ṣùgbọ́n tó bá ní bóòrí tàbí ṣe rí nínú ẹ̀sìn ṣùgbọ́n àwọn yìí ni wọ́n gba ìmọ̀ lọ́dọ̀ alẹ́ Muhammad sallallahu alaihi wasallam wọ́n dẹ̀ wòlò àwọn náà dẹ̀ tún kọ́ àwọn èèyàn káwọ àwọn àfáà tán dárúkọ rẹ̀ Sheikh Al-Albani Sheikh Bin Baz Sheikh Al-Uthaymeen àwọn àfáà mẹ́ta yìí ọ̀rọ̀ wọn o mọ̀ fọ́ ìdí ẹ̀dẹ̀ Sheikh Al-Albani rahimahullahu ta'ala primary school nìkan ni wọ́n ní certificate lọ́wọ́ ẹni tó dẹ̀ jẹ́ professor nínú hadith tí nǹkan bá dàrú mọ́ lọ́wọ́ yóò gbé lọ bọ́ bàbá because òun mọ̀ pé ń tóun ṣe òun ṣiṣẹ́ pálí tóun àwọn tán jòkó ti ìmọ̀ yìí gangan ní ṣùgbọ́n primary school certificate náà ní lọ́wọ́ táwọn gan tún fi sọ ọ̀rọ̀ ara wọn sheik bin baz sanawiya ló ń bẹ lọ́wọ́ títí wọn sheik bin àwọn ní first degree lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni sheik abdulmusin abad àwọn náà ní first degree lọ́wọ́ in fact wọ́n ti ẹ̀ tún jẹ vc jamia islamiyya ni tẹ́ bá lọ sí almasjidu nabawi lónìí everyday ni bàbá ma ń ṣe durus sharif sahih muslim ma ma ń ṣe alkutubu sita bukhari muslim tirmidhi nasai ibn majah abu dawud wọ́n ti parí ṣáàrù gbogbo àwọn tíra yìí 25 years ni wọ́n fi ṣe nínú mọ́ṣálásí àrẹ́sọ aláàsálàm tí wọ́n ń ṣe àwọn nǹkan wọ̀nyí táwọn èèyàn dẹ̀ ń wá àwọn to jẹ́ professor ń jòkó sí ìjòkó wọn yẹn bẹ́ẹ̀ ni bàbá to ń ṣe kíní fún wọn kò ní kíní kò ní masters ẹni tó ń bá wọn ka to tó ń ka táwọn tú professor ní jami'a islamiyya professor hadithi ní jami'a islamiyya kí la fẹ́ ló ń belé yìí o ní pé ìmọ̀ nǹkan tí èyàn ń wá lọ́tọ̀ ni náà ẹni tó bá lọ jámíà láti lè fi wá láàrọ̀ ọ̀nà tán fi wá ní ẹnu ṣe pé irú àwọn halakọ́tì ìlmíyà náà rẹ̀ ló ń jòkó sí tó fi wá ohun wá náà ni so ló jẹ́ pé àwọn nǹkan pàtàkì púpọ̀ torí àsìkò ṣékí ibn Uthaymin rahimahullahu ta'ala lára àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ níparú àwọn nǹkan wọ̀nyí torí pé tá a bá ń sọ ń pa àwọn èèyàn tí wọ́n ń bú Imam Bukhari tán bú Muslim àwọn mí náà ń bẹ tó ṣe pé àwọn pálí tó ń bẹ lọ́wọ́ wọn lónìí àwọn náà tún fi ń ṣe aburú fún ẹ̀sìn tí ó fẹ́ jẹ́ kí wọ́n jẹ́ kí òdodo nílẹ̀ tó ṣe pé wọ́n ń sọrú àwọn kan báyìí ó dẹ̀ pàtàkì kí a pàkíyèsí síwá àwọn nǹkan báyìí sheikh ibn usaimin rahimahullahu ta'ala wọ́n bèèrè lọ́wọ́ wọn nínú liqa'at babil maftu liqa'at babil maftu yìí ọdíò ni tó ṣe pé ìjòkó yẹn wọ́n máa ń ṣe ní gbogbo oṣù ṣe kó bá wọ́n èèyàn sọ̀rọ̀ wọ́n á bèèrè àwọn question so wọ́n ti ṣe tẹ̀frígù díẹ̀ ní àwọn nǹkan wọ̀nyẹn ṣùgbọ́n jù yẹn ṣì bó ṣe wà náà oníbèèrè oni idha kana talibul ilmi la yaqdiru ala huduri majlis sheikh tí ẹni tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tí ó bá lè àtẹ́ǹdì ìjòkó àfá alhalkọ̀ wa akhadha yatlubu al-ilma an tariq al-ashrita ṣùgbọ́n wá ìmọ̀ tú àwọn kẹsẹ̀tì alhari takunu ka qawli al-qail ìjẹ́lẹ̀ ilé dàgẹ́ bí ọ̀rọ̀ tí àwọn mímọ̀ ń sọ so ipe ma ń kánà ṣeéhàwò kìtàbù ẹni tó ṣe wípé ó bá jẹ́ pé kìtàbù rẹ̀ tíra rẹ̀ òun ló jẹ́ àfá rẹ̀ kánà khatọ̀wò aksar min sọwábi mistake ó pọ̀ ju èyí tí ó ti right lọ na gbólùyàn ma ń sọ man kánà ṣeéhàwò kìtàbù àwọn man kánà ṣeéhàwò kìtàbà ẹni tó bá ṣe pé ṣeéhù rẹ̀ ní tíra rẹ̀ ní wọ́n ni kánà kátọ̀wò akthar min sawabi mistake ó pọ̀jù gbólóhùn tó popular ní táwọn èèyàn máa ń sọ àwọn ìmọ̀ ń lo gbólóhùn yìí láti lè fi lé àwọn èèyàn jìnà síbi ìwà ìmọ̀ ṣékì wá ń fèsì wọ́n ní ìdàkánà yẹ́ tulubu wa ń tọ́rí kí aṣírìtọ̀ ẹni ẹ̀ tó ẹkú bá ń wà túrù àwọn kẹsẹ̀tì هذا يقول an yahdura dars tí ó bá lè lọ síbi ìjókòó ti mọ̀ wàtàlákọ̀lẹ̀ minal ashirita ṣùgbọ́n àwọn kíṣẹ́ẹ̀tì nínú ẹ̀ ló ti ń wá ìmọ̀ rẹ̀ falhada yakú maqamal hudur ìjẹ́lẹ̀ ìdá ẹgẹ́ bí bàtà ní ẹniyẹn attend the lecture àwọn anáwò yukọlu fi ma yukọlu fi akhdil ibn al wa anna man akhadha ilmahu min kitabi àti pẹ́ni tó bá fi lè pé ìmọ̀ tí è inú tíra rẹ̀ ló ti ń wá fàkátọ̀ uhu akthar min sawabi mistake rẹ̀ ó pọ̀ ju ibi tó ti right lọ aljawa ṣé kí ní èsì lórí eléyìí iya falafu darajat ìpele mẹ́ta ni ad ula ìpele àkọ́kọ́ wáyé aláha òun ìpele tó ga jù an yakhudha min afwa ishiyukh o ní kó bá ìmọ̀ direct lẹ́nu àwọn àfá kó wà ní jòkó táwọn àfá ti ń sọ̀rọ̀ báyìí kó mọ́ rí wọn kó mọ́ gbọ́ wọn ìpele kan ni wà yá àdúrà majalis kó attend àwọn sittings wà á rí àláhà eléyìí ló ga jù nílà ṣẹ́kì tí ó sí èméjì ń bẹ́ lè amnel insan torí pé èèyàn yàtà afẹ́r binabarati alkaul yóò máa wà influenced pẹ̀lú lílọ sókè lílọ sílẹ̀ ọ̀rọ̀ tí àfá bá gbóhùn sókè kí ní ẹni ó ní bí ó ṣe rí lára ẹni tó ń gbọ́ tó bá gbóhùn lọlẹ̀ ó ní bí ó ṣe rí lára ẹni tó gbọ́ wọ́n ní wọ́n fi ààlì mudarris bí àfá àgán ṣe ń ṣe ìfì ààlì tó náà rí act sáwọn kankan wọ́n ní wọ́yẹ fam ìpele kejì al-ashirtọ̀ òun àwọn kẹsẹ̀tì al-ashirtọ̀ kẹsẹ̀tì tafutu al-mushahadatu yóò ma mísì kankan o ní pé kò ní ráfá ìyẹn tó bá ṣe pé audio cassette ní lakina o yasma'u sawt ṣùgbọ́n yóò ma gbóhùn àfá kama huwa bó ṣe wà wa hadha aqallu eléyìí kéré sí kéèyàn ma rí àfá lakin fi khayrun kathir ṣùgbọ́n orí púpọ̀ ń bẹ níbi ilé afsali ìkẹta alkitab oníkẹyàn katira wàhádà náà fi ń bí láṣák eléyìí náà ní àǹfàní tí ó sì tàbí ṣùgbọ́n bẹ fàáàrí ìsàlásàtò tórok eléyìí ọ̀nà mẹ́ta tí yẹn fi ń wá mọ́ni kánà fi awúwán lẹ́sà unaka ilá tọ̀rìkọ́n nígbà àwìl kitab ìkejì ní pé àfá kan kọ tíra kan kéèyàn kà òun òjò kó gbà ṣùgbọ́n òun rí tíra àfá yẹn inú ẹ̀ lòun ti mọ̀nà lápẹjúwe arínú àwọn sọ̀hábà rẹ̀ dọ́wọ́n lá àlẹ́m tó ṣe wípé tí súra kan bá sọ̀kalẹ̀ ó ń bẹ̀ẹ́ gbà tí súra sọ̀kalẹ̀ anẹ́mṣọ́ lásán ká fún ìgbàtàwọn mídẹ̀ máa dé ní ẹlòmí ìgbà ìsìlámù látara wípé ìtí wọ́n kọ kalẹ̀ ń bí kùránì lórí bóyá súra kan lórí àbáwọn àyà kan lórí orẹ́ kàbáyì ó dẹ̀ òpá ah, ọ̀rọ̀ yọ ọ̀rọ̀ òdodo ni àtàrà ló ti bẹ̀ Islam ìlú ìnísìn ó ṣàǹfàní níbi kìtàbà níbi kìtàbà ẹni tó gbọ́ direct ó ṣàǹfàní níbi tàlákí àti mùṣáhádà wọ́n ní وهما المجالسة والكتابة أما الآن شو ما نسي والحمد لله صار هذا الوسط إلينسي إبلي كيجي يتم بلاني يتوا وأما قول من قال شو ما يعني تصوي كإن من كان علمه من كتابي أنت واش يبي ماري أتينو تيرا لونتيمو فخطأوا أكثر من صوابي إبي ميستيكي أوبوجو أي تيو تيرايتي لو فهذا غير صحيح wọ́n ní eléyìí ó correct yàní ma'anahu lè sàámàn ìtumẹ̀ eléyìí ni wípé a lè generalize ẹ̀bẹ́ lẹ́yìn yóò ṣe kù náà sun torí pàwọn kan bẹ qara'u al-ilma bil-kutub ìmọ̀ túrú tíra ni wọ́n fi ká wa hafsalu khayran kathira bẹ́ẹ̀ ni ó ní di more time wàtàtàjò àìdán ilá fahmin ó ní dìkẹ́yàn gbọ́n tẹ́yàn káyé lè anna tọ́lìbà mubtadi'a tó rẹ̀ tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ma kọ̀dí yẹ́f àmìl ìbára ta aláhìláfil maksudi bí fayadil ó lè ṣe ọ̀rọ̀ gbọ́yé yàtọ̀ sí nǹkan tí ẹni tó kọ́ sọ gẹ́gẹ́ bí táwọn ustaz wa tán sọ fún wa lẹ́ẹ̀kẹ́ yóò kàn máa kankan in tó kàkò gbọ́yé bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àwárí tí wọ́n sọ

àwọn kan ní ẹ òun gbọ́ tí ṣe kọ̀ọ̀zán sọ wípé ẹni tí wọ́n bá ti ṣe tẹ́síkíyà ní kíyàn mọ́ gbàmọ̀ lọ́wọ́ rẹ̀ ẹ ma ma connection tí mo sọ yìí pẹ̀lú tọ́pìkì ẹni tí àwọn àfá tán bá ṣe tẹ́síkíyà rẹ̀ kan mọ́ gbàmọ̀ lọ́wọ́ ẹ̀ àwọn ọmọ yátà ń sọ yìí lórí ọ̀rọ̀ tán náà ọgbọ́ tí ṣe kọ̀ọ̀zán sọ yìí wọ́n ní kò sáfà Nàìjíríà kí ló dé wọ́n ní torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn àfá yẹn ni kò sẹ́ni tó ṣe tẹ́sí àwọn so nísìn tó kù ní káti gbogbo mọ́ṣálásí káti ipa a gbọ́dọ̀ sọ̀rọ̀ ọlọ́run bá fáwọn yẹn kí ló dé kò sí tẹ́sí àfá ẹni tó pàkíyèsí mi sílé àbí tó pè mí tó ń béè lọ́wọ́ ó wá ní òun mọ̀ rí nǹkan ìmọ̀ lọ́dún ní àwùjọ tàwọn o ipò wà mọ́ ojú tí ẹ̀yọ ní súnà fi wò ní ipò láwọn ọmọ ẹ̀yà kan tó ṣe kọ́ mọ́ ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn ọmọ ń kọ́ ni kí ló dé wọ́n láwọn ò qualify láti mọ́ kọ́ àwọn ọmọ ní nǹkan àwọn lè ma kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ torí náà wọ́n stop ìkanu wọ́n ma ń kírun júmọ́ ní mọ́ṣálásí yẹn ó stop ẹ̀ náà kò wá mọ́ àwọn bá wá wò pé ah, ah, àǹfàní táwọn èèyàn jẹ lára rí ṣe bí ó ṣe wá stop náà ni ẹ bí ó ṣe stop náà ni ẹni tó wá pè mí tó bèè lọ́ mi pé eh, ṣe súnà náà ló tún ní káwọn èèyàn máa ṣe irú nǹkan báyìí wọ́n gbà àwọn èèyàn ṣì gbọ́ yìí ibi táti mọ̀ pọ́n ṣìgbọ́ yìí pé ẹjẹ́ ká wo in tí wọ́n jí mú ẹni tá ń sọ yìí ó bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ó gbọ́ ohun Sheikh Fauzan tí wọ́n ní wọ́n sọ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn àìrẹ́kọ́ kò ṣe pó kí ó lọ́dọ̀ Sheikh Fauzan kọ́ òun náà lọ sórí íńtánẹ́ẹ̀tì ó gbọ́ ohun yẹn so àǹfààní tó ń wá fẹ́ ṣe àlùwúmọ̀ yìí òun ni pé kí ni ẹni tán bá ti certify kí àwọn èèyàn má kẹ́kọ̀ọ́ ní ọ̀dọ̀ rẹ̀ kwẹ́ṣàn àkọ́kọ́ tí yóò bèèrè lọ rẹ̀ pé má bínú ṣe ṣe fàúzá ń sọ eléyìí fún ìwọ wọ́n dẹ̀ certify ìwọ pé o lè gbé ọ̀rọ̀ yẹn wá sí Nàìjíríà kó wá sọ fún àwọn èèyàn tó bá ní ẹ òun gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì mi so kí ló jẹ́ ìwọ̀ fún ẹni tó gbọ́ bí tí ṣe fàúzá ti ń sọ wípé ẹ má ṣe pẹ̀lú Ọlọ́run Ọba o ẹ má ṣe dáadáa sáwọn òbí yín tóun náà gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì kí ló stọ́pù òun láti spreadi yẹn ṣùgbọ́n ìwọ lè spreadi wípé kánmọ́ gba ìmọ̀ ẹ máa rí pé àrùn bẹ lọ́kàn ẹlòmíì ni ìṣubú àwọn ọmọ ìyá rẹ̀ ló ń fẹ́ ṣùgbọ́n kí ní àǹfàní wo la fẹ́ rí ọ̀rọ̀ Sheikh Fawzan tó mú yẹn ní ó ṣe ọ̀rọ̀ wọn mú ní o torí ó pọ̀ ọ̀rọ̀ Sheikh Fawzan pọ̀ dáadáa tí wọ́n dẹ̀ ṣàlàyé àwọn ṣùgbọ́n nǹkan tí wọ́n fi torí ẹ̀sọ́ bá ọ̀rọ̀ báyìí torí ẹ̀ àwọn oníbídíà ni ṣùgbọ́n ni tó ń bẹ̀lú tójú oní súnnà wọ́n ní kan spread in tánbà náà ni irú tí sheikh fòtèmí sọ yìí òun náà ni gbogbo àwọn àfáà yóò mọ́ sọ ṣùgbọ́n ọmọ ìyá kan bẹ tó ṣe wípé àwọn nǹkan bí wàhálà kí nǹkan kan dàrú kó ìtàwọn ma so ẹ́ẹ̀lẹ́ lómìnà pé ń hmm, òun ó kọ̀ dẹ́mù kálà lọ jámíà lọ kéhù jámíà ní pé nóò kò ṣọ́nà tó fi wá mọ́nu ọ̀nà ó dá fi wá mọ́ èyí tó náà jí jámíà wọn pé no tí ó bá ti sí jámíà ní òlé katira gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ń ṣe ọ̀nà tí àwọn àfẹ́sìn pépè sí ní ìparí ṣékùnù ìfẹ̀mí rahimahullahu ta'ala wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn míì náà ní ìtòṣe tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá yìí nínú sharu riyadu salihin wọ́n sọ̀rọ̀ ń pa ìmà so wọ́n ní ìkàbí volume 4 so uh, volume 5 wọ́n ní wàzálíkà annáwó ma al'asafil waqtil hadir wọ́n ní tí ó ṣe ní láàánú ní àsìkò táwà yìí sọ́rọ̀ mikiyas fi kàfà àti nas in tó jẹ́ in ta tó wà competent tó wà qualified hadi ìṣàdát o ní àwọn certificate wọ̀nyí máa kẹ ṣàhádá tó bá ní certificate to wọ́zọ̀f wọ́n fún iṣẹ́ wàtúwọ́lá kíyádá wọ́n fi ṣe lórí pé wọ́n ni kó mọ́ darí nǹkan aláhásìdí àrí ìṣàhádá based lórí certificate yìí mumkin ya ti insanu ó pọ́sùkù kíyàn kan wá yahmilu ṣàhádàta doctoral tó ṣe pé ó ní doctorate fọ̀yíwọ́lá tedris wọ́n ní kó mọ́ lecture filkuliyat ní àwọn colleges àbí faculties wal jamiat ní àwọn universities wà wúwa min hajj halinas lára àwọn aláìmọ̀kan tó gbópọn jù ní lẹ́wùjá ọ̀tọ́lìbùn fi sanawiyyà ti láàmà tẹ́ni tó ṣe pé ó bá ní certificate secondary school tó bá fi lè wà làkánà khaira minhu yóò wúlò jùlọ wàhálà mushahadun eléyìn tàn rí ni yíó jàtùl án ó ń bẹ nísìn man yahmilu shahadata doctora ẹni tó ní doctorate lakinahu la ya'rifu min al-ilmi shay'an abadan tí ó mọ̀ kankan níbi ìmọ̀ imma annahu najaha bi ghish ó pọ́sìlù kò ṣe pé ìgbà tí ó pàásì ó pàásì pẹ̀lú ma practice ni àwọn najaha najahan sathiya abóti ẹ̀ pàásì superficially kò ń ṣe pé ó yege dáadáa náà lam yarsak ilmu fi dhihni ìmọ̀ orílẹ̀ nínú ọkàn rẹ̀ nínú ọpọlọ ẹ̀ dáadáa lakin náà yíwá zọf ṣùgbọ́n wá fún níṣẹ́ lẹ́nà máa wù ṣahadata doktora torí pé ó ní certificate doctorate yá tí ìsánú tọ́lìbì ilmu èèyàn kan lè wá tó ṣe pé tọ́lìbì ilmu onímọ̀ níṣẹ́yì tó da wàkẹ́rù linas tó ṣe pé ó lóore fún àwọn èèyàn wàkẹ́rù linafsi tó lóore fún ààrẹ min hada doktor alfamarra ju dọ́kítọ̀ yìí lọ ní nǹkan bí ọ̀nà tó ju ẹgbẹ̀rún lọ lakin láyé wá fàk kò ní rú opportunity yẹn láyé darris fil kulliya kò ní jẹ́ni tí ó mọ̀ teach ní àwọn colleges àbínú àwọn faculties limadha nítorí kíni lè annáwó láyé àmìlú shahada tó dọ̀tọ̀rá torí pé kò ní doctorate fanadran lè annal ahwa tagayyarat wọ́n ní torí wípé nǹkan ti change wọn kọ́lábọ̀ ti láàrí àríl ma'al tó ṣe pé nǹkan ti di tó ti di bó ṣe di na kúrù ìdátọ̀ láftàlẹ̀ ilmọ̀ min ajili an tanala lẹ́tí tatamakkan bí a min tawali tedris ipé tó bá fi lè wá sàtífíkẹ́tì tó ṣe pé trú rẹ̀ ni wà á fi lè arrive sí pé kú ọ̀nà lè tíṣ láàlẹ̀ ajili dúnìyà kò ń ṣe pé torí ayé lákin ajili na fi khalq ṣùgbọ́n torí kó lè bá ṣàǹfàní fún àwọn èèyàn fàyínà adala bá sàbí kò sí nǹkan tó burú bí ilé wàlá tó àdù kan sí ìdàmbì ìdálìkà dúnìyà a ń sọ páyé ló fi ń wá wàlá yà náà lùkà hadal wa'id ìléríyà tí wọ́n ṣe fún ẹni tó ṣe yí pé mímọ̀ yóò tágà bí wọ́ṣùlá bí tágà bí àkìrà ẹni tó bá fi lè wá ìmọ̀ kan tó ṣe wípé wọ́n fi ń wọ́ ojú rí ọlọ́wọ́ ọba àbí tó ṣe pé wọ́n fi ń wá alkiyama láyàtúlùkù ìlàlìyànálá kò wá bí ò bá kí ń ṣe wípé kó lè bá gẹ́ẹ̀tì àárọ̀dọ̀mìnà dúnìyà nítorí yòdò yìí òun fi ń wá ayé nítorí kó lè bá rí ayé ló fi ń wá ìmọ̀ yẹn so anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ní irú èyàn bẹ́ẹ̀ lamiyari rohiyat aljanna kò ní gbónú aljanna so wọ́n ń ṣàlàyé hadithi òun náà fi sọ gbogbo àwọn kẹta sọ yìí nípa wípé ìmọ̀ ẹ̀sìn ó yàtọ̀ fún ìmọ̀ engineering ó yàtọ̀ fún ìmọ̀ tailoring ìyàn lè lọ kọ́ ìmọ̀ tailor kó kọ́ ìmọ̀ engineering torí kí ni ó fẹ́ lówó ó fẹ́ kọ́lé ṣùgbọ́n ìmẹ̀ ẹ̀sìn ò ń ṣe ń tà ń kọ́ ń torí pé èmi náà fẹ́ lówó èmi náà fẹ́ ní ìláwùjọ àníyàn tá gbọ́rọ̀ fi kọ́ ìmẹ̀ ẹ̀sìn ni pé torí ipa fẹ́ fi ṣàǹfààní fúnra wa adẹ̀fẹ́ fi ṣe àǹfààní fún àwọn èèyàn láti lè mú àwọn èèyàn kúrò nú àìmọ̀ kan lọ síbi ìmẹ̀ ẹ̀sìn láti mú wọn kúrò nínú òkùnkùn lọ síbi ìmọ́lẹ̀ ilé ìlú gbọ́rọ̀ jẹ́ àníyàn wa so ló jẹ́ pé kọlọ̀ọ̀bá kó ṣàánú ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ló ní àwọ̀gbá ah, ah, ìmìnà fẹ́ ṣe lè kí ló dé ìbìtàyàn ah, ni ìmẹ̀sìn ó ń ṣe pé nǹkan tá a kọ́ nítorí pé a fi ń wáyé ṣùgbọ́n nísìn òkè mo lọ sí yunifásitì mo fẹ́ ní sàtífíkẹ́tì torí kí ló fẹ́ fi ní sàtífíkẹ́tì ìyẹn náà sọ míbàá ipò tó bá ṣe pé torí wípé tó ò bá ní sàtífíkẹ́tì yẹn ayé tó lè ti sọ̀rọ̀ opportunity tó lè tó lè fi báwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n e gbàtọ̀ lọ́wọ́ ọba tí wọ́n gbọ̀rọ̀ rẹ̀ sọ̀lọ́ àsìlámù wọn ní fún ẹ wọ́n ní kò sí nǹkan tó burú pé kó lọ láti lè lọ gba páálí yẹn ṣùgbọ́n pẹ̀lú gbogbo yẹn wọ́n jẹ́ ká sí pé páálí yẹn òun kọ́ ni kókó náà mo ń bẹnu àwọn tó jẹ́ student sheik mulusaini rahimahullahu ta'ala ẹni tó jẹ́ ọkọ khalid al-muslim ọkọ ọmọ wọn ni doctor khalid mushaiki lára àwọn student professors nú àwọn tó jẹ́ bọ̀ ṣe gangan fúnra wọn ni wọ́n ní ju first degree lọ ṣùgbọ́n wọn máa wọ́n yìí sí wọn yẹpẹrẹ wọn wọn ní pé ọ̀nà òpìta bá ti sọ̀rọ̀ pé kí bàbá máa dá sí wọn àtẹ́ndì halkọ̀ wọn náà torí pé wọ́n mọ̀ wípé àwọn gba pálí ṣùgbọ́n ìmọ̀ ń bẹ lára bàbá yìí àwọn kan táwọn lè ṣe láǹfààní pọ̀ lára bàbá yìí so kí la fẹ́ lò ìbèlè yòó ni wípé ìmọ̀ yìí ni ẹjẹ́ ká wa àwọn àràkọ́ ti báyìí ká máa attend yẹ then o ò ní dúó lórí pé o ti lọ jámíà o ti attend àràkọ́ ti o tún gbọ́dọ̀ mọ́ kàtírà torí pé àwọn àfá àtà ń sọ wọ̀n yí pa ẹgbẹ́ dèdè tíra tí wọ́n kà lọ́dọ̀ àwọn àfá àwọn làwọn náà dúó lé lórí àwọn náà ní lọ onígbólóhun tí a ń ṣe kalabani rahimahullah ta'ala tán sọ ipi alẹ́ elmo láyẹ̀ pọ̀lú jùmùd ìmọ̀ ń ṣe nǹkan tó ṣe pé yìí ó kàn dúó lójú kan gbogbo ọgbà òní mo máa lékún ọlọ́wọ́ bá sọ fánà muhammad sallásìkò ọkùnrọ̀ bí sí ní ilma so gbogbo àwọn agbègbè yìí a ní láti wo àwọn lomina ń bẹ nínú àwata aláìṣe súnà tó ṣe wípé kéta àti ìkórira yóò jẹ kán mọ́ bẹnu àtẹ́lú àwọn ọmọ ya wọn kan tó ṣe kí wọ́n jọ ń ṣe dáwà náà ni ṣùgbọ́n tó ṣe wípé àti dojú súnnà bólẹ̀ òun ni tájẹ́tì tí wọ́n gẹ́gán tó ṣe pé àwọn náà ma àtàkì àwọn èèyàn tó ṣe wípé àwọn dúó lórí súnnà bí a àtàkì imam bukhari a àtàkì imam muslim a àtàkì alalbani rahimahullahu ta'ala débi pé àfá yìí tá ń sọ ó tún parọ́ mọ́ Sheikh alalbani rahimahullahu ta'ala saudi gbé kalẹ̀ láti lè fi àwọn nǹkan tí Sheikh Albani ò ṣe ń gbèsè ayé wọn rí ó sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n kò mọ̀ wípé àwọn èèyàn wọ́n ní access sí àwọn ọ̀rọ̀ wọ́n ní access sí àwọn tírà so gbogbo àwọn nǹkan wọ̀nyí a ní láti wà kíáfù ká mọ́ lọ fall síbí ká dẹ̀ mọ́ fall síbí ká jẹ́ kí ẹ̀mí wa mọ́ kí ọkàn wa kó jẹ́ nǹkan tó ṣe pé yóò mọ́ dáadáa a gbọ́dọ̀ mú àfáà kan ẹni tó ṣe pé a mọ́ ṣe fàásù fún ká gbogbo àfáà